sílẹ̀ kí wọn ṣe ọmọ Fúnṣọ́ àbí kí lẹ ń pe wèrè eré. nínú ilé mi kí ló ṣe ó dáyà lórí ètò wọnú ilé mi wá wo máa wọlé lọ́sìn tí orí ìyá ẹ̀ tó bá wà lẹ́yìn ẹ̀ kò dúró dé mi. jọ dúró dèmi dúró dèmi mò ń bọ̀ mò ń bọ̀ fún bọ́. Ah, kí ni gbogbo ilé mi sí ìnáwó kí ni gbogbo ilé mi sí ìnáwó wá ń gbé tó ń gbé káàkiri mo ní mi ò fẹ́ yí mọ́ o sá ń gbé wá mi lẹ́nu ọjọ́ nìkan. ẹjọ mi nígbà bá mi rí ọmọkùnrin kan báyìí ó pupa ó ga díẹ̀ báyìí ṣé bá mi rí kọjá mi. àbí tọ́ tọ́ lára díẹ̀ báyìí ó pupa kódà mo ṣe pàdé ẹ̀ ní ìsìn ni. níbí báyìí ó ti lọ ah, báyìí. ẹ ṣe máa bọ̀. ọ̀rà ọ̀rà ọ̀rà àbí kíra wá lè ṣẹlẹ̀ sí i wọ́n sì jọra wọn díẹ̀ àbí ah, amọ́mọ̀kú ọ̀rọ̀ mọ́ ah, ọlọ́run ó jẹ orí àkókò wọn tó. fẹ́ rí ẹ bọ̀ kì í ṣèmi ni mi ò fẹ́ rí ẹ náà ó yẹ kó understand but kí ló le tó yìí náà kí ló dé tí ròun fi dorí ẹ̀ kodò tuntun báyìí. Adébímpé ìwọ gan-an ni orísun ìbànújẹ́ mi lótìtọ́ pọ́psí ò fààyè gba ìfẹ́ mi lọ́kàn ẹ̀ àwọn àgbà bọ̀ wọ́n lẹ́ni tó bá ń fẹ́ ni ló yẹ ká fẹ́ ní èyí tó hàn sí mi àìmọye ìgbà ni mo ti pè ẹ́ wípé jẹ́ ká ṣeré ìfẹ́ jẹ́ ká fìfẹ́ hàn síra wa wà ní kò tí ì tásìkò kò tí ì tásìkò àsìkò ẹ̀rùn lọ àsìkò òjò dé ìgbà wo gan-an la tó fẹ́ ṣetán tá a fẹ́ kiri oko àtẹ̀bíngbẹ́. Fúnṣọ́ má bínú ó ẹ̀ṣẹ̀ yé mi dáadáa sí ni wípé ọ̀rọ̀ yìí dùn ẹ̀ gan-an lóòótọ́ ah, bọ̀ mm, ó mọ ọkọ tó máa ṣẹlẹ̀ àkúrò bí n sìn èmi àti ẹ̀ àjọ máa lọ sílé ẹ̀ wàá wá rí ìdí abájọ tí mi ti fẹ́ ká ṣe látọjọ́ yìí. Hmm? ìwọ ni mo ní. ju lọ́jọ́ iwájú so I'm fẹ́ something like magic tó I'm láàrin mi àti yes mo fẹ́ mọ ìmúlẹ̀. bíbí mo máa bọ̀ ní o bí o bá ń ṣe múlẹ̀ rí mi ò dẹ̀ mọ bọ́n ṣe ń ṣe o. kò lè tó yẹn anyway in this case I can need white substance kan. jẹ́ kí bàbá máa mi lọ bí ẹ máa mẹ́rin àbí tó rí bíi handkerchief nǹkan white handkerchief. Yeah, yeah. No, Shuni. No. Yeah. Ṣé o bá mi sùn sí òfin lójú ẹ? Báwo rí? Ṣé o kí ló Well, Jẹ́nsì? Wà wọ́n máa rọ̀rẹ́ tá a bá ti ṣe tán, wà á ní nǹkan tí mo fi fún kó mi ó fẹ́ kó mi àbí ó bẹ̀ rí mi tó o tó yẹ kó fi adé mi dé mi lórí jẹ́jẹ́ kì ṣe ọmọ tí bàbá ẹ̀ ní òun ò gbọ́dọ̀ ríwà àti ìpapọ̀ mọ́ kì í ṣe òun wọlé tó bọ́ síta tó ń fẹ́ra yìí. màmí ló yẹ kẹ́ mọ̀ pé yẹn ò possible wọn ò lè yà wá náà ẹ̀yin máa ń mọ̀ pé mo love ah, ah, ẹ̀. mi ò kọjá àyè mi mọ̀ mi o mi ò ń kọjá àyè o ọmọ bàbá adájọ́. màmí kò sọ àlà kò sí wàhálà. kò sí wàhálà bàbá. o tún wọlé lọ má tún tilẹ̀kùn má tilẹ̀kùn lẹ́ẹ̀kejì o má ti pè. Mm-hmm. kí ló ń ṣe ẹ ìyàwó náà mú dání. kí ni ọmọ dání ọtún àgùntàn. mo dání láti gbà. kó máa wí tẹ̀lé mi ẹnikẹ́ni tó bá da ilẹ̀ nínú èmi Bímpé àti ìwọ Fúnṣọ́ kó bá lè lọ. ẹnikẹ́ni tó bá dalẹ̀ nínú èmi Fúnṣọ́ àti Bímpé kó bá lè lọ. kò jù bẹ́ẹ̀ yẹn lọ ká kó tọ́jú ẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ lọ́jọ́ iwájú ọjọ́ ọmọdé bá múlẹ̀ kì í mọ̀ o ó di ìjọ ọmọdé bá dalẹ̀ kó tó mọ̀ nira. ọjọ́ ọmọdé bá múlẹ̀ kì í mọ̀ o ó di ọmọdé bá dalẹ̀ kó tó mọ̀ nira. ẹgbẹ́ ìdààmú ló lọ bẹ́ẹ̀ náà jáde wọ́n láwọn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn. ṣé kìí ṣe ilé ọmọ olórúkú kó fún sọ́ọ̀yàn ló tó ń lọ gbà wá. rárá ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn náà làwọn ń lọ. tó bá jẹ́ ọ̀dọ̀ ọmọ ọmọ ọmọ tẹ́nìkan òbí yẹn ló tó gbà lọ bó bá tẹ̀ ti dé ní kórìbì ṣé o ti bọ́ bó bá ti dé ni mo fẹ́ rí. fún ẹ. ẹ máa wò ó. ó ṣàlẹ́jẹ̀ ni náà. ọ̀lẹ́ ló ṣe. ó sọ pé mi ò mọ̀ ọ́ wẹ̀. ìtòwẹ̀ náà rẹ̀ ni àbúmọ̀. Ah,

ti jáde mẹ́ẹ̀ pínrẹ́ brandy mẹ́rin ló máa san ok. atẹ̀gbọ́ ah, eh, tó dé. ẹ bá wọlé bàbí ìta ìjà ti pè. ẹ àjọ wa bíi lẹ́sìn. adéyìn báwo ah, ok. mo nóòtù pé látẹ̀kan tá a ṣeré pé o kàn wá moody sọ̀mà o kò wá kí ló ṣe níwájú ọlọ́mba àti gbogbo ìwẹ̀ tí mo wẹ̀ yẹn mo kàn fagídí wẹ̀ ni i'm not happy mi tiẹ̀ life situation tí mo bára mi gan apá. kí ló ṣẹlẹ̀. sori ọmọlédè tó ń wò lọkùnrin. ṣé o nkẹ́. bẹ́ẹ̀ni. kí ló ṣe. mọ̀ pé àná ọmọdé yẹn lè ṣe mí. ọmọkọ́mọdé yẹn ti yóò fẹ́ ṣá. ó ṣe mọ́ mi dẹ̀ láìkẹ́ wo wèrè tí mo ń kulé mọ́ àwọn olùbóyè ṣe mí lórí burúkú ṣá. that's it ṣé wo ti máa so fún ẹ look at i mean me understand it at all wo ọmọ yẹn very pretty girl natural beauty lọmọ yẹn gbé wá sáyé láì tí lu makeup gbẹ̀ngbẹ̀ kéèyàn máa kó jẹ lásán ni wàá rí àwọn ọmọ mi wọn máa ra lò wọ́n ti lo cream wọ́n ti ba iye wọn jẹ́ coca-cola face fanta leg gbogbo àwárí balabala ìwọ rí ọmọ tó wà presentable highly intelligent ìwọ fi ń ṣakọ. not that not that. wait wait gẹ́sọ̀ kí ni kò fún ẹ nǹkan tó dá ti rí ẹ ó ti wù ú bẹ́ẹ̀ ìwọ ni wọ́n rí nǹkan tó dancing tí ò wù ẹ́ <laughs> ṣé ọmọ tó ń tẹ̀lé kiri yẹn it's high time kò jùkọ́ kó ronú kó hàn pé ọmọ yìí ẹni tí wàá ti lọ́ọ̀fù èèyàn tó fi ara ẹ̀ fún ẹ mi ò mọ rí o fi lè fi ara ẹ̀ fún ọ well àbọ̀ lásán fún lọ́ọ̀bì anyway yókù dọwọ́ ẹ̀. Thank you. fẹ́ òun ló máa ń tẹnu mi ọ̀rọ̀ ìwà àti bí pé yìí ó máa ń kọ́ mi lóminú wọ́n rí pé gbọ́mọgbọ́mọ yìí ti ń pọ̀ jù báyìí o fún ìṣòro ọ̀dẹ̀ ṣàánú mi ó ṣe ń gbóhun tí bàbá ń sọ ó lóun ò fẹ́ wọ àtọmọ òun papọ̀ ó lè fọ́n lọ́mọ. màmí ẹ kò sí wàhálà kankan tó ṣẹlẹ̀ lórí mi àti Bímpé ah, ẹ fẹ́ràn yín lọ́kàn balẹ̀ ó sì kàn tí bàbá ẹ fẹ́ ṣe. ìwọ fún iṣọ́ ó dàbẹ̀ ní pé n tí mò ń ṣe lálàyé kò yí ẹ dáadáa hmm. ṣé orí tí àgbàlagbà rí lórí ìjókòó tí ọmọdé bá gun orí òrùlé kò lè rí o n tí mò ń sọ ó yé mi dáadáa tí wàhálà ẹ bá délẹ̀ nísìn ohun mi náà ló máa dá sí i ó mọ̀ pé mi ò lẹ́nìkan àfọlọ́run ọba lóòótọ́ lóòótọ́ mo mọ̀ pé onífẹ̀ẹ́ bí n pé àmọ́ àwọn tá a fẹ́ bá dànù nígbà tí wọ́n máa wọ ọ̀fẹ́ wa ń kọ́ fi ọmọ ńlẹ̀fẹ́ lọ́mọ bó sì gbòòrò kó owó bìnrin mi. mami ṣẹlẹ kó ṣe pé o gbọ́rọ̀ tẹ́ ń bá mi sọ kó dẹ́ ṣe pé bí amukọ tí kò sọ̀rọ̀ yín but kò ṣeé ṣe mú nífẹ̀ẹ́ bí n pé ó dẹ̀ nífẹ̀ẹ́ mi ẹ wo mami kò sí nǹkan tó máa kọjọ kádàrà kádàrà ò ṣeé dì mú nǹkan tó máa ṣẹlẹ̀ á ṣẹlẹ̀ àdúrà ní kẹkọọ máa fọra àmì ìjì lọ́wọ́ oṣù kan tí bàbá ẹ fẹ́ ṣe ẹ mọ̀ pé orí ń pẹ nífẹ̀ẹ́ mi èmi náà dẹ nífẹ̀ẹ́ ó ti tọ. ọmọ ah, ah, yìí ọmọ yìí ó mọ̀ pé mi ò bá yàn jọ̀gẹ̀dẹ̀ tí ò pọ̀ o ó mọ̀ pé mi ò lẹ́nìkan àfẹ́ lọ́run o. àmì ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àdúrà ní kẹ́ máa fi ràn lọ lórí Bímpé ti love Bímpé ju ogun kan mi lọ mi ìlérẹ́ lomi tó wù mí for now mami ẹ fẹ́ràn yín lọ́kàn balẹ̀ ẹ má wọ̀rọ̀ kò sí tó máa ṣẹlẹ̀ kò sí nǹkan kan hmm? nǹkan kan ò ní ṣẹlẹ̀ láwọn méjèèjì lórí ṣẹgbọ́n máa mi ẹ̀dẹ̀ mọ̀ pé mi ní dáhìn láàmú ọlọ́run dẹ̀ ní dáhìn láàmú. Hmm? because oh, bí ìgbà tẹ́ pé àbúrò wọn bí ìfẹ́ bó ṣe rí lórí ẹ̀mí mi it's like ìfẹ́ tẹ̀mí ní ṣe ìwò ò lérò ẹ̀sẹ̀ mi o bó ṣe yé mi ni mo sọ fún yín. but prince ó dà pé ọ̀rọ̀ tiẹ̀ gangan ni ò yé mi. Ah, mi ò nífẹ̀ẹ́ mi ò nífẹ̀ẹ́ mi ò nífẹ̀ẹ́ so tí mo bá fẹ́ ṣòro pé mo nífẹ̀ẹ́ ń sìn lórí ìgbà tí mo bá gbé ẹ̀kún sẹ́yìn àbí tí mo ń pariwo káàkiri fún gbogbo ayé pé mo nífẹ̀ẹ́ ọmọọba mo nífẹ̀ẹ́ ọmọọba. ọmọọba báyìí ni Adékúnlé Dàńsákì èkí ah, ló dé tó dúró síta máa bọ̀nú ilé jàre ilé ni ilé ẹ tó ti gbọ́ máa bọ̀ nílé ó ti ẹ̀ lọ́rọ̀ kan tí n fẹ́ bá ẹ sọ ẹ máa bọ̀ nílé. okay, Prince. Oh. I'm okay. Eh, Prince, John to your loan. Can you buy me some sọ lórí fóònù lẹ́ẹ̀kan yẹn náà? Ọ̀rọ̀ wo ni mi tí understand that, Ewu won't yẹn náà. Ẹ eh, ọ̀rọ̀ wípé kí n lọ ṣẹ́yún àbí ní ìgbọ́ dáadáa. Sọ So you put gbọ́ bottle Mo tún bí n gbé kí ni mo wí. share. ìgbà tó ń ṣe ẹ̀yìn network. lẹ́kìn mo rò pé nẹ́tíwọ̀kì ò jẹ́ kó gbọ́ nǹkan ni. Prince lẹ́nu ẹ̀, kí <laughs> Oh, surprise mi wọ́n dúró bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ọmọkùnrin tó. but èmi náà mi ò hí ìtẹ́ náà. Ah, ó rí ìtì mi ló ní kí n lọ ṣẹ́yún. mi ò sọ fún ẹ pé mi ò fẹ́ nǹkan tó mọ̀ sọ ni pé tó bá máa lóyún kì í ṣe ń sìn. anyway prince bó ṣe ń wo mi mi ò ní oyún kankan láti ṣe ṣé oyún tó wà nínú mi màá fi bí ọmọ fún ẹni tó bá wù ọlọ́run ìbejì ni màá fi bí. kò ní ṣẹ́yún mi. mi ò ṣẹ́yún mo sọ́ọ̀rì. wọ́n ẹ̀ tó bá sọ fún kó lè ṣẹ́yún mo fẹ́ kó mo kàn fẹ́ kó mọ ni ipe ojú tó àná yìí mi ò fẹ́ for now mo ti lẹ́nu tí mo fẹ́ fẹ́. Adékúnlé ìwọ ti ní ẹni tó fẹ́ fẹ́ ìwọ ti ní ẹni tó ok ẹ ṣe gan kò sí problem ìbọn mo fẹ́ kó rántí wípé iwájú báyìí lèwe máa ń bá èrò kó fẹ́ obìnrin mẹ́wàá lé ayé Adékúnlé iwájú báyìí lọ́mọ máa bá mi ṣé wàá rí oyún tó wà nínú mi màá fi bí ọmọ ni ìwọ ni màá dẹ̀ bí wọn fún kò bá níyàwó twenty ìwọ ìka àgbàyà burúkú yìí good day. fẹ́ bí yín mo mọ̀ pé mo kéré sí yín láti béèrè irú ẹ̀ lọ́wọ́ yín o ṣùgbọ́n àwọn àgbà máa ń pòwe kan wọ́n ní ẹni tá a bá sùn tì la máa ń jarun pálọ̀. béèrè dídé nísìnyí tó bá fẹ́ béèrè dà ah, kò sọ̀rọ̀ tó kéré má wọ́n rẹ̀ béèrè. ọ̀dà ta ni ọkàn yín fẹ́ gan-an nínú Fúnṣọ́ àti Adékúnlé ọmọọba. bínú and ọ̀rọ̀ tó bèrè ọ̀rọ̀ tó dáa ni. sórí adékúnlé ọmọọba honestly kò sí nǹkan tí mi ò ti ṣe láti jẹ́ kí ìfẹ́ kó wà lọ́kàn mi but ìfẹ́ ò tiẹ̀ ní space láti dúró sí ọkàn mi at all ní túmọ̀ sí wípé mi ò nífẹ̀ẹ́ nìyẹn àmọ́ Fúnṣọ́ <laughs> Fúnṣọ́ lẹ́ni tọkàn mi yàn ṣòro tí n bá ń sùn báyìí Fúnṣọ́ ni tí mo bá ń jẹun Fúnṣọ́ ni kódà kò sí nǹkan tó kó kí n máa ṣe tí gbogbo ìgbà ṣáà máa rántí Fúnṣọ́ ìwọ náà dẹ̀ mọ̀ pé ọmọ dáadáa ni ọmọ tí wọ́n dẹ̀ bèèrè ni wọ́n bèèrè tán òun gbọ́ fúnra rẹ̀ ó tún wá tún rẹ̀ bí. àmọ́ Adékúnlé nítorí pé ilé ọlá ló ti wá ẹ dẹ̀ mọ̀ pé wàhálà ilé ọlá ó lè wù yàn. ó dáa ní ti dádì wa ń kọ́ tẹ̀sí mọ̀ pé adékúnlé ọmọọba ni dáàdì fẹ́ kẹ́ ẹ fẹ́. sórí ibi tọ́rọ̀ yẹn wá wà nìyẹn ṣé wo mọ̀ wípé ó ní agbára gidi láti choose life partner yàn fún ọkùnrin àbí obìnrin tíyàn má dẹ̀ sì fi lè ṣe mistake láti bẹ̀rẹ̀ ojú ẹ̀ báyìí ó di gbére nìyẹn bí ẹ wọ ọrùn wèrè. ṣùgbọ́n àǹtí mi ẹ wo mo fẹ́ kẹ́ ẹ kún fàdúrà dáadáa o hmm, torí ọkùnrin orúkọ wọn gangan nìyẹn ọkùnrin okùn tó ń rìn àǹtí mi ejò paramọ́lẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ kódà oró inú wọn tún burú ju ejò lọ. nǹkan tó sọ ti yé mi. kórìíyá wa kó má padà lẹ́yìn wa o. àmín. ẹ káàárọ̀. kí ló ń ṣe tó yẹ kọ́ ẹ lọ́wọ́ báyìí. àwọn àyín dọ́fíìsì lánàá ṣé wọ́n jíṣẹ́ fún yín. wọ́n jíṣẹ́ fún mi bẹ́ẹ̀ mo lọ sí mítì kan lánàá yẹn ilẹ̀ ṣùgbọ́n tó dé and ó yẹ kí n ti pè ẹ́ but fóònù mi ti wà dead that's me lọ kí ló kí ló dé kí ló ṣe kí ló sí. ọ̀nkùn sọ́jí mi ò mọ̀ pé lórí burúkú ayé àtọ̀run gbà lọ́rẹ́ yín kó ní àbíkí lórúkọ ẹ̀. prince kò sọ́nà prince kankan ó ti ju respect lọ. ló ṣẹlẹ̀. wo ọ̀rẹ́ mi go straight to the point. ẹ wo ẹjọ́ ìlàwà fi sùn yín ìbáraẹjì wọn fún ọ̀rẹ́ mi lóyún ọwọ́ mi dẹ̀ lọ sọ fún the next two days, dẹ̀ sọ pé kọ́lẹ̀ mi kọ́ lọ ta mí létè. ẹ lè imagine èmi pé prince lórí fóònù mo sọ̀rọ̀ tó tóbi fún un prince láti máa bí mi sọ pé ẹ kíníkan kíníkan iye òtún wá tòun tún wá lọ sọ́dọ̀ prince fúnra mi ẹ lè gbọ́rọ̀ ọ̀dọ̀ títí prince sọ lẹ́nu pé ẹ̀ẹ́kẹ́ mi èmi kẹ́mi lọ ṣẹ́ oyún ah mi ò ní gbà <laughs> ẹ wò kẹ́ ẹ yá pé kẹ́ ẹ bá a sọ̀rọ̀ abẹ́ta kẹ́ ẹ pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ because kò lè tí ti ọ̀rẹ́ mi o èyí ò kèdè ní lòun tí wọ́n ní kó máa tọ̀ sílé wọn máa tọ̀ ni. Ronke Bukky sórí ogitu àti mọ̀nì rí kò lè sọ pé òun mọ̀ ni wọ́n kò yẹ ń sìn ẹ̀rí mílíọ̀nù lẹ́yà bá mi o ẹ bá fún mi time kẹjọ́ kí mi ò rí tí n bá rí I will talk to you. ṣètìgbọ́ ẹ kò ní sùúrù bá mi bọ̀ ọ̀rẹ́ mi sùúrù tí ọ̀rẹ́ bá ń bínú kò ní kó náà máa bá bínú ṣètìgbọ́ ẹ̀rí mílíọ̀nù lẹ́yà bá mi ẹ kò tóbi kò yẹ kó lè tó yẹn náà ẹ jẹ́ kí n lórí èmi á rí i tí má ti rí àwọn get back to you ṣùgbọ́n. ẹ jọ ń bọ̀ ń pẹ́ jọ. àkùnmọ̀ bóyá arúgbó kan láyé ẹ̀yìn méjèèjì. Rónkẹ́, Musa ń bẹ sọ látàárọ̀. Kí ló ṣe? Ó dá mi lò. Ẹ́ ó dáa tí ò bá lè sọ̀rọ̀ ṣé ìwọ ló tó lè sọ̀rọ̀ fún mi lọ́ṣàjọ́ jáde ni mi ò mọ ọ̀rọ̀ lóòṣì tó ń rò ah, ṣe bí prince ló fún lóyún ó dẹ̀ lọ bá prince ó lọ sọ fún prince lóyún the next thing prince sọ pé kó lọ ṣe oyún ah, ṣígbà tó ń kì í tó ń jẹun tó ń kì í kò mọ̀ kó máa dé dídí àbí ó wá lóyún tẹ̀sí wa sọ pé kó lọ ṣe kò ní ṣe o kò ní ṣe oyún yẹn máa fi bímọ ni. ṣé prince lè léèyàn tẹ́lẹ̀ fẹ́ gbẹ̀sùn tàbí èèyàn tó máa ń gbẹ́rùn sílẹ̀ nù a ti lọ sọ fún close friend ẹ̀ bẹ̀tí mi ò rí ìtẹ́sán nínú ọmọ ìyá àjò bákan náà ni gbogbo wọn. Hmm. nǹkan tó mi máa sọ ni pé tó bá rí bẹ́ẹ̀ ó sọ kó lọ sẹ́yìn because ẹni tó ní kó lọ sẹ́yìn ó fi bò láṣìírí ni o ó sọ kó wà bọ́ tòun yẹn ju kó bímọ kó má ní bàbá lòun kò ní ṣe oyún o oyún ilé máa fi bí ọmọ ni ó máa gbà á kó lọ ṣe oyún ìwọ ọ̀bẹ̀yà tíìsì ló wà nínú ẹ̀ kó lọ pa àwọn ọmọ ọlọ́mọdà nù ó ṣe ẹ̀tì kò ní ṣe oyún ilé máa fi bímọ ni so kó wá di ìyá àdéjẹ sẹ́sìsì tó ń tẹ̀wọ́ bára kiri òun fẹ́ kó lọ sẹ́ oyún ó fẹ̀jú kó di ìyá àbèjì tó ń tẹ̀wọ́ bára lọ. àní kò ní ṣe oyún yìí sọ. ẹ jẹ́ àrò o ẹ jẹ́ àrò o ẹ jẹ́ ká gbà sí pírẹ́sì lẹ́nu kó dẹ̀ lọ sẹ́ oyún yìí. vodka àti ọ̀rẹ́ ẹ̀ máa bá mi nílà rẹ̀. kí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ kí wọ́n dé. wọ́n á fi ẹjọ́ ẹ̀sùn mi nípa oyún òṣèlú tó ní kò lọ ṣe oyún gbọ́ báwo ló ṣe jẹ́. ẹ lọ́sọ̀ tó kàn fún mi òótọ́ ni mo sọ pé kó lọ ṣe oyún mi ò fẹ́ kò wù mí ṣé obìnrin tí ò bá dẹ̀ ní tí ò bá wùyàn ṣé èèyàn lè gbé sílé ni èèyàn lè gbé sílé náà but sùn pé ọmọọba ni ẹ orí adé kìlẹ̀ kọmọ mo fẹ́ kó tú ọ̀rọ̀ ọmọ ìwú dáadáa torí bọ́n ṣe wá láàárọ̀ ẹ̀ wọ́n fòun lẹ̀ o. wọ́n fòun lẹ̀ fẹ́ mi ìgbà náà pa wọn kì í pa wo irú òun kan fẹ́ filẹ̀ tí àwọn fẹ́ kú ní àbọ̀fẹ́ lówó. ẹ ẹ mo ti bẹ́ẹ̀ sọ ń tọ́mọ ìtẹ́lẹ̀ ọmọ ilé ẹ̀kẹ́ gan náà ó ti fún chance. ẹ gbọ́ tèmi a ní kí n tó wọn lọ jáde ohun tó dáa ló yọjú tí n tó dáa bá wùyàn kan ṣé máa force ara but at times èyí máa force ara láti láyé nǹkan tó bá oh, wù. mi i can do that. mi ì di force ara mi ṣe nǹkan tó bá wù mí náà. o ti lágídí jù. àrùn tí wọ́n sọ wọ́n fún un sílẹ̀ wọ́n fún un wọ́n fún un nífẹ̀ẹ́ ni. wọ́n fún un nífẹ̀ẹ́ mi. wo bí ṣe díẹ̀ sọ ọkọ fún ẹ bí ṣe wà yìí lọ́wọ́lọ́wọ́ ẹ pẹ̀lú pẹ̀lú wàhálà tó wà lára wa yìí tó bá tún bí ní ní ẹnì báyìí in fact mo tún dẹ̀ láti ta stẹ́ẹ̀ nẹ́fọ̀n fífẹ́ nìkan ni mi ò ní ìfẹ́ mi ò sí bẹ́ẹ̀ ní. wọ́n fẹ́ kùnà àbọ̀fẹ́ lówó ló dáadáa ṣá wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé. you go tomorrow. My guys. Come in. Ẹja ló tọ́. Kàkúlé. Dáàbò sí dáadé. Lórí ẹ̀ tí sùn ni. Mi ò tí sùn wọn dédé. Ẹ ṣe kò sí wọn. Ọ̀rọ̀ àwọn ọmọ pẹlẹbẹ pẹlẹbẹ oríṣiríṣi tó ń kó wọlé yẹn. Olóṣù ni àyè máa yọ ọmọ káà máa lé ẹ̀ mi ò sì fẹ́ ká bàjẹ́ lọ́wọ́ bàbá bíi pé toró fẹ́ràn wa púpọ̀ ó nífẹ̀ẹ́ fámìlì ní tí ìwọ náà mọ̀ sí ni so mi ò fẹ́ káwọn ọmọ yẹn wọ́n wá bíbà ẹ̀ mọ́. àmì tẹ́lẹ̀ ọ̀hún ẹgbẹ́ ọlọ́run àmì tẹ́lẹ̀ ṣe aláwọn ilé ìtẹ̀wọ̀n yìí ọ̀rẹ́ mi lásán ni mo jẹ́. ọ̀rẹ́ a máa di nǹkan mí o ọ̀rẹ́ lásán ó sì pé ìmọ̀wọ̀ rárá. ṣùgbọ́n tí bí n bá wá síbí fẹ́ kẹ́ bá mi pé fún ara mi fẹ́ kẹ́ bá sọ ìtọ́jú tọrọ talk to her ṣé àwọn nǹkan tẹ́ ẹ̀ fẹ́ǹsì lè mi ṣe mo fẹ́ kí n kọ̀rọ̀ sí yẹn. ṣé tí n bá ti bá sọ̀rọ̀ tó bá ti change wa ẹ̀ ṣé kò ní sí àwọn ọmọ pẹlẹbẹ pẹlẹbẹ yìí. ọlọ́run á kó àwọn ṣe. àṣẹ. láàárọ̀ o ṣe ọkọ mi bí ń léèrè ọ̀rọ̀ kan náà. máa béèrè. mo ní pé kí n má béèrè ni ìdí rẹ̀ tẹ́ sáfi máa ti mí ní dandan pé kán fẹ́ ọmọ ọba tẹ̀sí mọ pàǹtí mi ò nífẹ̀ẹ́ sádébúlé ọmọ ọba. kò kárí àgbà tó bá wẹjú òun lẹ̀rù ń bà á èmi tí mo ní dandan àfi tó bá fẹ́ adékúnlé ó nídìí tèmi nídìí rẹ̀ dáadé. kékeré lẹ wà tí àyín ti kú ìyá yín sì ṣe wàhálà púpọ̀ lórí yín kó tó dágbére fáyé bó dìbò ṣe àtìgbà náà lèmi náà sì ti tẹ́ wọn gba ìtọ́jú yín tí mo ti mú ní bàbàrà ó ní iye tí mo ná lórí yín kẹ́ ẹ tó wà bẹ́ẹ̀ ṣe wà lónìí ah, ṣé wàá yẹ kí n lajú mi lẹ́kìtà lùbọ̀ wọ̀ ẹ́ àní tó yẹ kí n máa wò yín ràn kẹ́ ẹ lọ́ọ́ fẹ́ ọmọ tí ò níran ṣé wàá yẹ kí n fa yín yín tàfàlà láìkú ẹ kiri ẹnìkan ìfàwọ́ rẹ̀ dágbẹ̀dù. ilé ọ̀la la ti bí mi wo bomi ìyá yín gan ilé ọ̀la ló ti wá so wàá bójú mu kẹ́yìn ọmọ lọ sọ òsì lọ yàn pín ṣe látẹ̀kọ̀ tó ló wá gbà yìí. kò jọ mo ṣàlọ àtẹ̀ǹtì àwọn kankan ni. kí ló ṣe. ọ̀rọ̀ tí mo máa ń sọ kò máa ń ṣọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ náà máa ti ń get out of hand nísìnyìí. kí ló ṣẹlẹ̀ gan. Ah, kí ló mean ọ̀rọ̀ mi mo ti sọ fún ẹ látàárọ̀ àmọ́ sọ wípé mo problems láti fún mi lórí ọ̀rọ̀ fún ṣọ́ ni. but can you imagine torí can you imagine with the level of education daddy pẹ̀lú exposure wọn ọlọ́run ló wà mọ̀kọ́ tí wọ́n rí lára ọmọ ọba yìí mi ò mọ reason mi ìdìbò bóyá àwọn àti bàbá ìjọ dì síbi kan ni àbílẹ̀ ti ṣe é láti bá mi bẹ̀rẹ̀ sí ní fa wàhálà mi lé wọ́n jẹ́ kí ilé ìgbóná fún mi wọ́n jẹ́ kó yé mi wípé kò sí ọkùnrin kankan tí máa fẹ́ lẹ́yìn ọmọ ọba náà nísìnyí ọ̀n wá jẹ́ kí mi gan fúnra mi wọ́n jẹ́ kí n rí orí rò mọ́ because orí gan ti bẹ̀rẹ̀ sí ní fọ́ mi ibi ní gan yóò lọ bá jẹ́ kí n yàgò lórí. orí òfò ẹ̀. <laughs> ọ̀rọ̀ tí mo máa ń sọ yìí kò máa ń ṣọ̀rọ̀ eré máa wọ̀rẹ́ mi ọ̀rẹ́ ni mo ń gbọ́ tiẹ̀ ó yá máa sọ̀rọ̀. ṣé ìwọ tí mo ti expect wípé tó bá dé mo máa mọ ní ló tí mò ń bẹ̀rẹ̀ sí ṣé ìwọ olùsọ ẹ̀rọ tí máa fi mí ṣe yẹ̀yẹ̀ it's not fair ó dá náà ok ìwọ náà máa wò báyìí sí ṣé tí mo ṣe máa bá life mi lọ lélẹ̀ kò possible kò possible and láti ìgbà tí màá ti fún ṣọ́ọ̀tì jọ wá ṣé nísìnyí ni mo wá sọ wípé nǹkan kan ṣẹlẹ̀ o mi ò ní lè mọ́ mo fẹ́ lọ fẹ́ ọmọ ọba kan bì kan èmi ò fi pò máa possible o. sori kí o lè sọ nǹkan fine o ti ń fẹ́ bẹ̀rẹ̀ àfúnṣe for long yeah but i mean bàbá yẹn ni bàbá yẹn o dáàbò tó lọ pé gbọ́dọ̀ dọdọdọ gbọ́dọ̀ fà Adékúnlé ọmọọba he must have seen something don't you think so. sori bàbá yẹn ni Baba yẹn because that is dáàbò sọ ni mo máa ní you kò you too níwọ̀n tí mo fi rò pé tó bá ti dé àwọn ọba plan so ìwé wádìí ìbẹ̀sọ̀ sọ fún mi pé kí mo kọ̀ sí láti sọ kí n fi fún iṣọ́ sílẹ̀ àti mo dẹ̀ mọ́ ìyàn tó jẹ́ o tó bá ní ìwọ ni pop sí ẹ̀sọ̀ fún mi pé o má fẹ́ bá yọ̀ mọ́ mo mọ̀ pé ò ní gbà náà wọ́n wá jókòó sí ìdánsìn òun sọ fún mi wípé kí n fi fún iṣọ́ sílẹ̀ ó tiẹ̀ ti da bẹ́ẹ̀ mo ṣe ìwà mọ̀ pé kò sí èèyàn mọ́ ni irú advice tó fún mi yẹn gan mo láìkẹ́ anyway ṣé o ti má ṣe wípé gbogbo ọ̀nà dín tí gbogbo yín ti fẹ́ sọ mí dìgbò ni mo máa sá lọ ni because mo ti decide wípé mo máa sá lọ. ìgbà wo ló ń sá lọ jèrè ìlú òde ló fẹ́ sá lọ ṣé Ghana ni àbí ní ìjẹ ìlú kan tiẹ̀ wà ó dà wọ́n ní iṣẹ́ kólóbó kìnnìkan kìnnìkan ah. bóyá bẹ́ẹ̀ ni kò sá lọ tó mo ti ń pé dàbí nǹkan mi ti ń wo orí ẹ̀. àwọn pẹ́rẹ́ǹtì ò lè rí nǹkan burúkú sílẹ̀ kan ní pé kò lọ torí bọ́là tí èmi bá ti sọ fún pé kì í fáìn bọ̀dà fún iṣẹ́ òdà ṣé àwọn pẹ́rẹ́ǹtì náà tún máa parọ́ fún ẹni. ó ti ẹ̀ sì dá bó ṣe mọ nǹkan sí pé kò sí ẹyìn ọmọ gbogbo yín ẹ̀ ti ẹ̀ ṣe in fact everybody ẹ máa make decision tó bá wù mí mi ẹ fi mí lẹ̀ ṣó dẹ̀ wá rí ń fúnṣọ́ ló ń pè sórí pọ̀ mọ́kàn ni kò ń ṣọmọ àlè. hello my baby. Eh? ah how <laughs> kí ló ṣe wọ́n. Ah, ok kí ni wọ́n ti wá ṣe báyìí alright alright so mo kọ́ tó máa ṣẹlẹ̀ èmi ń bọ̀ sí right away just fún mi ní some minutes mo ń bọ̀ sí máa dọ́dọ̀ ẹ̀ pẹ̀lẹ́ kò tọ́jú mo ń bọ̀ sí yà kí ló ṣẹlẹ̀. yóò kọ́ mi ni ìfúnṣọ́ ló pè mí sí wípé ara wọn ò yá pé wọ́n sick gan. ṣe bí mo ṣe wà round. ó ní ìwà round mi ṣe lọ. má gbọ́ mi fọ́ ọ̀tà ìgbẹ́ni ẹni tí lọ ní lọ. ẹtí èdè jẹun ẹni kí n pògì mo ti pò ẹ tún ní kí n lọ ṣe tíì wá mo dẹ̀ mọ̀ pé tí n bá gbé tíì yẹn tẹ́ bá tiẹ̀ fi nǹkan kan sínú ẹ lè lògùn. máa jẹ máa jẹ. Fúnṣọ́ mọ́mí ẹ káàsán máa ah, Fúnṣọ́ kí ló ṣe lọ́gbọ́ kí ló ṣe mọ́mí. ó rẹ̀ wọ́n ń jẹ. ẹ ẹ pẹ̀lẹ́ máa ó rẹ̀ wọ́n bó tún yẹ kó ti gbé wọn lọ sọ hospital náà kí ló tó gbé wọn lọ sọ hospital ṣáàní gbowó ni wọ́n béèrè owó lọ́sibítù náà. Eh, yes you're right but still o bá ti gbé wọn lọ bó bá dẹ̀ ṣe jẹ́ ìwà dẹ̀ máa mọ bó ṣe máa ṣe ọmọ ehm, nǹkan tó máa ṣẹlẹ̀ ok torí bó ṣe pè mí náà ni mo ní kí n máa sáré bọ̀ gbà tí ẹ ṣe gbélé iná kó fi gbé wọn lọ bó bá dẹ̀ ṣe jẹ́ kó tó Cuidado, cuidado. Suave, ¿eh? Fúnṣọ́, ṣó rò pé ó yẹ ká gba wàá gbó lọ́wọ́ bíi pé ọ̀rọ̀ ta la ti fẹ́ gbà àṣebẹ́ tó bá kóyàn kù lọ́yàn jáyé. àbíṣe kí wọ́n máa wòyàn náà ní kí n sọ̀rọ̀ ni. ser o único lásán gangan àbùkù kan ló ta bá ọ̀rẹ́ mi mo sì fẹ́ kẹ́ bá mi kọ ìyà fún ọmọọba fún ọ̀rẹ́ mi lóyún ọ̀rẹ́ mi sọ fún ọmọọba pé òun lóyún ọmọọba ní pé kí ọ̀rẹ́ mi lọ ṣẹ́yún àti pàápàá òun ti ní ẹni tó ń fẹ́ fẹ́. pé ọkùnrin inú wa ẹ tún gbèsè yín dé o ẹ pàdé ọmọ ẹ lóhùn yìí o dẹ̀ fún lóyún o fún lóyún tó olóòní gbà tá a bá bínú ọmọ àsopáyé olórí ọmọ agbèsè wà dé o kí wàá lè fẹ́ kí n ṣe fún ẹ báyìí. ẹ ṣeun ìyá mo fẹ́ kí bá mi ṣe é bí ọṣẹ ṣe ń ṣe ojú mo fẹ́ kẹ́ bá mi sọ kò bànújẹ́ sínú ààfin àti pàápàá kí ìlú mọ́túbà kó mọ́ túṣẹ̀. àṣẹ gì. àṣẹ àṣẹ ọmọdé bá múlẹ̀ kì í mọ̀ o ó di ìjọ ọmọdé bá dalẹ̀ kó tó mọ̀ nira. Thank you ilé àwọn fúnṣọ́ sí agbẹ́fún fúnṣọ́ wa ní pé kó pe fún mọ́mí láti ti rọlẹ̀ máa kó lóko wà pọ̀ lọ́wọ́ ó ti rà ìyá rẹ̀ lé tí má ti jáde nsìn máa rà yòókù máa lọ máa kó wa máa wà pé jọjọ lọ má kó bá mi má kó bá mi kó sáré mi o ṣùgbọ́n. ẹ̀rọ tí dáàdi bá wá bẹ́ẹ̀ bèrè mú àmọ̀kọ́ tí mo sọ ìwọ má kó mi o títí mo máa lọ́sùn máa lọ́lọ́lọ́lọ́ bí orí tán ṣe ń gbé o má pè wọ́n má pè wọ́n má pè wọ́n. sẹ́ẹ̀rí pé n bá ti rí yín báyìí ọkàn mi á sì máa balẹ̀ ẹ gbọ́ èèyàn ní bẹ lẹ́yìn ọba tá a fi pè é láàlè ìbà bí ọba sẹ́yìn kò sí mi lẹ́yìn olódùmarè ẹ̀yìn ló kàn hmm. lẹ́yìn ẹ̀yìn ló sì wá kàn mí ojú òní tì í bí bá rọ́bà kan tí ń ṣàṣeyọrí tí ń ṣe dáadáa fáwọn ìlú àwọn òjòyè rẹ̀ ní kẹjẹ́ àwò ẹ̀yin náà dá léèyàn ní ẹ sì fọkàn wa balẹ̀ ẹ ní sórí ibú. ẹ àwọn elétò àti sẹ́dàs gbélé yín lọ́wọ́ kò ní bàjẹ́ mọ́ yín lọ ẹ ṣe ẹ kú òde. kábíyèsí <laughs> ajagunbadé atọba tẹ́lẹ̀ wà kúkúrú bíi ikú akúrú mọ̀sẹ̀ èèyàn jẹ fi gbogbo ara kìkì ìjà orí òní burú kábíyèsí ètò ṣe yìí náà ló ń dòrùn àwọn ìlú inú wọn dùn pé dáa ṣe ọlọ́run mọ̀ fún ẹ ṣe àwọn alálẹ̀ ilẹ̀ ó mọ̀ fún ẹ ṣe kábíyèsí ó wá kú kínní kan ṣe rí gbogbo ìlú wa yìí àtọ̀dọ́ àtọmọdé àtàgbà àti gbogbo ògbèríko pátápátá wọ́n fi yé wa yí pé àwọn fẹ́ kí ìlọsíwájú kó bá ìlú wa ju bó ṣe wà lọ mo wá fi hàn pé kábíyèsí wá sí ìrẹ̀lú ẹyẹ bọ̀ lápòdì pẹ̀lú agbára ọlọ́ àti àtìlẹyìn àwọn tó nílẹ̀ á ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ yóò sì tún jù bẹ́ẹ̀ lọ. kábíyèsí aláyé adé ò pẹ́ lórí ìrùkẹ̀rẹ̀ ò gbọ́ kinní mọ́ ẹ lọ nígbà tá a jáde sí àárín ìlú lọ́tún lọ́sì lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wọ́n ń pariwo yín gudugudu méje yàyà mẹ́fà tẹ́ ń gbẹ́lu wa ẹ̀sìn ó wá mú dá mi lójú pé ọjọ́ ọ̀la ìlú wa yóò dáa kábíyèsí mi ò lo méjì tí ń ṣe fún yín ju pé wọ́n wúre fún yín lọ torí táwo bá kì fún yín àákì fáwọn ni àwọn aláṣepọ̀ ó bá yín ṣe kábíyèsí ojú òní tí òun elédùà ó tì yín lẹ́yìn ẹ̀ láṣeyọrí ọkàn yín ó balẹ̀ ojú òní tà wá náà àwọn aráàlú ó wà á gbádùn wa ẹ ṣeun bí igi bá rí lùgì torí ẹ̀ lákọ̀ọ́kọ́ rí ẹ̀yìn ọ̀túnba ò ní àwọn ìlú wọ̀nyàn. wọ̀nyàn wa. ò ní wọ́n ń kún wa ò ní ṣùgbọ́n wọ́n wá ní ó nìbọn ró ẹ fi wọ́n lọ́kàn balẹ̀ ẹ pé mo ní bólódùmarè bá ṣe ń bẹ lórí tẹ̀rẹ̀ káwa náà sì ń bẹ lórí àpèrè àwọn bàbá wa ìlú yóò ní bàjẹ́ ṣé ẹ rí pàdé àwọn ìjọba tá a lè ṣe lónìí ẹgbẹ́ yìí náà lójú ilẹ̀ ẹrẹ́nu ọkọ wọn bá ń sọ̀rọ̀ first class ọba àwájẹ kan nu ẹ sáàrí lọ́dà fún yín sáàrí ní kọ́dún yọ tó kó tó kanlẹ̀ gbùn ẹ ti rí nǹkan mẹ́wàá tí ó ṣẹlẹ̀ ńlẹ̀ wa. ẹ̀yin kábíyèsí irú òde tá a lọ yìí èmi ló dé tá a mú ìyá lóde dání. gbogbo àwọn kan láì sọ fún mi sí máa ń bá rẹ̀ sọ̀rọ̀ ìyá lóde ọmọ pé àdàpè àjẹ́ láì pẹ̀lú ìyá lóde kọ́ tọ́jú àwọn àjẹ́. Thank you. ayọ̀tẹ́ torí ẹ̀wà kò ní í dìbàjẹ́ àwọn bàbá wa wà nù ilé tí wọ́n ti ń retí yín látàárọ̀ ṣùgbọ́n kẹ́ ẹ tó wọlé a máa gbowó ọmọ ilé a máa gbowó ìyàwó ilé a máa gbowó obìnrin ilé a máa gbowó ọkùnrin ilé lọ́wọ́ yín kábíyèsí. ṣé ẹ rí a mọ̀ pé a máa pàdé irú yín bì owó tá a máa san ètò ẹ̀ àti tuntun kùnbẹ àtúmọ̀ àsan lẹ́nu ní orúkọ aláyélúwà gbadégẹsí àtọ̀bàtọ́lẹ̀ wà ẹ kọ́kọ́ máa fi lè ṣe fàájì káàbíyèsí ó ti dá a báyìí iná ò nílò ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀ àwọn ti mọ̀ pé ní tá a bá torí ẹ̀ padìyẹ ìwé ni mọ̀ ọ́n jẹ́ kábíyèsí ẹsẹ̀ ẹkú náwó wa torí ń tó fi ṣe kíní yìí ọlọ́run ọba oníjì ọjà sásán ní ọ̀bálà èrò yọba sẹ́wòrán nìran wo ni sẹ́wọ́n bọ́lá bàbá gbàgbé. ẹsẹ̀ ọ̀sán náírà mámọ̀ tí ì lọ kábíyèsí. mo bá ń yọ̀ mo ọmọ yìí sọ́jà mẹ́rin oríire ńlá ni abòkè ọba àṣàlẹ̀ kò wá ní sábò yìí lórí ẹjí gbọ́dọ̀ ìmọ̀ fún alágbèrè mi ní gbogbo. ẹ ṣe ẹ wá rí pé mo fẹ́ lọ sáàfin mo fẹ́ lọ fọmọ ọba òwa ń ké ṣọ́rọ̀ ọ̀rọ̀ ẹkún lélẹ́yìí àbúrò ayọ̀. àǹtí mi àǹtí mi kí ló ń pa yín lẹ́kún báyìí ẹnu ojú yín lẹ má ké mọ́ náà. ẹ dẹ̀ ní kó má ké mọ́ èèyàn fi lé bàbá ẹ̀ sílẹ̀ ó lọ sí ilé ọkọ tanírú ẹ̀ máa kàn tí ò ní ké ṣẹ́yìn mọ̀ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. ẹ àmọ́ àmọ́ a mọ̀ pé ibi tó ń lọ ibi tuntun tí ò tí dèrè ni but at the same time ojú ayọ̀ ẹ̀ lè ní ìnà ọ́. ẹ ẹ̀kọ́ tó máa sọ nìyẹn. Ah, ah. kí lè ń ṣe ah, Bímpé ìwọ ni gbogbo ayé ń dúró dè é ó yá dìde ńlẹ̀ ó yá lọ ẹ dáàdi ẹ wo àǹtí mi ni o àtàárọ̀ báyìí náà ti ń sunkún àti bẹ̀ wọ́n bẹ̀ wọ́n ò gbọ́. ẹ̀ẹ̀kún lónìí ọjọ́ ayọ̀ rẹ ọlọ́run ní já rọ̀rọ̀ ẹ̀kún yà dìde lẹ̀ dìde lẹ̀ kò já lọ ò ní ẹ̀kún Dàdé, mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Fẹ́ bá mi sọ̀rọ̀? Ẹ máa sọ, ń bẹ́ mi rèé. Ṣadé, ẹ ẹ jáde lọ. Dàdé ẹ ṣáà bá wa bá sọ̀rọ̀. Ẹ wò Dàdé, ìgbéyàwó yóò lè ṣe é ṣe o. Kí ló dé? Tí kábíyèsí ti wà ń jókòó àti gbogbo àwọn ìjòyè. Ah! ọlọ́run ní jẹ́ ń rábùkù ọlọ́run ní jẹ́ ń tẹ́ ah, kí ló dé tí òní ṣe é ṣe. èwo èwo. èwo lèyí. pregnancy test results ni o. olóyún ìwọ ọmọ yìí o sì fẹ́ tẹ́ mi láàrin ìgboro olóyún fún ta ni fúnṣọ́ fúnṣọ́ bí mo ti ké tó ìwọ ọmọ yìí fúnṣọ́ ó kò burú yá gbàgbé tọrọ onífọ̀nsọ́ àbòyún náà tí ẹ̀ wá bọ́ ta kó o wá lọ yọjú sáwọn èèyàn ọkọ ẹ̀ sórí bàbá ṣe gbogbo ayẹyẹ ìtàn àmọ́ ọmọ ọgbọ́n tá a bàdá sí i dìde ńlẹ̀ kó o sojú fúru ni o kó o máa rẹ́rìn yẹ̀yẹ̀yẹ̀ sí gbogbo wọn bí ẹni pé nǹkan kan ò ṣẹlẹ̀ ṣó ti bọ́ ó kárí ọmọọ̀la ẹ̀ẹ́ ń sìn wà á mọ̀ bá ti ṣe kò sáàmù rẹ̀ rí yẹ́ ẹ̀ bá ti débẹ̀ tó ti ń sọ yàrá àti gbogbo wọn ó yà tètè tètè tó ìyàwó tán wà tọrọ ti lóyún ẹ ò rí páyélé ní ọ̀ṣẹ̀lẹ̀ ìyàwó tán wà tọrọ ti lóyún ìpáyèlé kiri ò ṣẹlẹ̀ ọmọ yín tẹ torí ẹ̀ wá ló kúnlẹ̀ síwájú yín mo fẹ́ kẹ́ bá mi gbàdúrà fún kálálẹ̀ ẹlẹ̀ yìí kó jẹ́ kó kílé yín kó san sówó kílé yín kó san sọ́mọ kílé yín kó san sáìkú baálé ọ̀rọ̀ ẹ bá mi gbàdúrà fún. ọ̀túnba kábíyèsí. lábìnú ọmọ mi ó tún lọ́mọ rí ẹ̀dá kábíyèsí ọtí ni ààrẹ dàsọ̀hún wáyé márayá làwọn àgbà ń pè é. Eh, márayá káàyèsó ọgbà tán. Eh, ilẹ̀ ọmọdé yìí ọmọlá ojú ò ní ti. sáré gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé mi wá sí ilé àná mi adájọ́ ńlá rèé o olóòótọ́ ńlá tí kì í gbèsè yìí kà ẹ̀ tá à ń pè bẹ́ẹ̀ rí èmi ti mọ àná mi ọjọ́ pẹ́ẹ́ yóò dà fún yín. àtẹ̀yìn tí a bá lọ́dọ̀ àná mi hmm, olódùmarè ò ní fèyí ṣàṣemọ àwa tó ń bọ̀ lé yín o àwa mú un tó dáa bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ̀yin ọmọ mi yóò dà fún ọ ojú òní tí o sórí nílé tèmi àwẹ̀ èéláyà ntọ́ bá ti wọlé tèmi ọmọ ni ó ti dọmọ fún mi lónìí gbogbo ohun tó ti ní tó ti dáa tí bàbá rẹ ti ní tó ti dáa kò ní bàjẹ́. gbogbo ohun tó ní ti mí àti tí ò mí kò ní bàjẹ́. ṣó wá rí ilé tó wọ̀ ilé ọlá ni yóò ní tì ọ́ lọ́tún lọ́sì ọmọ àwa wa óbì sùn ọ̀bàkọ̀ ọ̀bàbọ̀ gbogbo ń tó bá dáa ọlọ́run fi jíǹkì rẹ̀ ní. torí èyí tí mo wílé ni ó dìre hmm. àwọn èyí ṣépè ńlé wa àwọn èyí ṣépè gbogbo ń tó bá dáa ọlọ́run fi jíǹkì rẹ̀. kábíyèsí kábíyèsí o. ẹ ti ní ló máa rí èèyàn ẹ ti ní ló máa mo sì fẹ́ kó ro gbogbo ìyà tí mo jẹ lórí ìwà àtàbúrò ẹ̀ ọmọ ò ní kọ̀rọ̀ sí ẹ lẹ́nu sórí oyún tó wà nù rẹ tó bá dà àárọ̀ la máa fún ẹ lówó kó lọ sí hospital kó lọ yọ. èmi ni mo bí ẹ mo sì mọ nǹkan tó dáa jù fún ẹ ọmọ ò kọ̀rọ̀ sí ẹ lẹ́nu o. tiẹ̀ lọ́nà ìgbà wo ló ti rí mi pẹ́ last. <laughs> mi pẹ́ máa dà ṣé pọ́sibù kì í má rí sá tí mi bá rí má dẹ̀ tún gbé wọn. àzùn tí mò ń mhm. sọ fún ẹni pé ìgbà wo ti gbé ìwé last. nǹkan tó kàn ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta ni pé wọ́n sì rán mi níṣẹ́ láwọn àwọn iṣẹ́ kọ̀ọ̀kan mò ń bá wọn ṣe ṣe bẹ́ẹ̀ mọ̀ tí bá ti wà pẹ̀lú màá wọn fẹ́ kí n ṣe nǹkan mi but à ń gbóhùn ara lórí fóònù ìjọ àti ìjọ òsì ìjọ òsì gbóhùn. wo má lọ mi ní fún nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò jẹ́ kí n gbọ́. Ah, because nǹkan tí mo tí aláàtì sọ fún ẹ ni pé níjẹta níjẹta yìí níbi ń pè ṣe introduction pẹ̀lú ọmọọba. kẹ́kọ̀ọ́ fún ẹ lómi ah. lẹ́mẹ̀mú mi yọ ọ̀tọ̀ wá nílé. kí nìyẹn bá dé sàn. ó yà wípé ìjọ ìjẹ yìí ǹjẹ́ kò mọ nǹkan tó bá sọ nígbà tó mọ̀ bá ọ̀tẹ̀ engagement ọ̀tẹ̀ sí. Ah, but kí ló dé tó gun ẹṣin obìnrin báyìí. bí n pè mí trust mi èmi fúnra mi náà dé trust ẹ. confam ni mo sọ fún ẹ mi ò lè fún ẹ lófo. Ah, ó dà ó dà kúnlẹ̀ nǹkan tá a mọ̀ la mọ̀ ṣé o gbọ́ létí ni wọ́n fẹnu sọ fún ẹ ni àbí wọ́n gangan wà níbi tí wọ́n ti ń ṣe kínní yìí. mi ò sí bẹ́ẹ̀ but mo mọ̀ ni mo mọ̀ ló dá mi lójú. o mọ̀. yes. àmọ̀ràn tí wọn náà gbìn pẹ̀lẹ́ Ọ̀rúnmìlà ẹ dúró kúnlé ó máa dẹrí sọ ọ lótìtọ́ àti lódodo mo ti gbóhùn bí n pé tí n tóbi ọjọ́ mẹ́ta bí n pé ṣe engagement pẹ̀lú prince abikinokun yes ọmọ ọba. Deixa eu passar because nǹkan tí mo ṣe torí wá sí ibà mo kàn wá ṣàlàyé fún ẹ ní wípé ṣùgbọ́n nǹkan tá a ṣe yẹn wọn ò ṣe tèmi mọ́ o tí wọn ni wọ́n ṣe. bẹ́ẹ̀ni sọ́run. mo máa ti kú ọmọ àjèsí àgbékọ́rùn lóko o ṣe má fẹ̀kọ́ tútù tọ̀nà fún mi sọmọdé ló ṣe ń gbé mi ní adébíyìnpé ó fi mi sílẹ̀ ó ṣe nǹkan tó tó yìí ó dẹ̀ da ọgbẹ́ ọkàn ayérayé sí mi lára but báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí láwùjọ ṣó yẹ kó understand ọba là ń sọ̀rọ̀ yìí for crying out loud àmì ọba bá lórí ohun gbogbo. tí ọba bá bá lórí ohun gbogbo can't you decide on your own. o ò ní sọ nǹkan tó fẹ́ fúnra rẹ̀. gbogbo náà ṣàní mo ṣe àǹtẹ̀ láti ṣàtúnṣe yìí wọ́n náà ò dẹ̀ help me now encourage me now ṣe bá túnṣe náà mo dẹ̀ láti ṣe yìí ṣòrí nǹkan tí mo kàn máa sọ this is not the time for argument and oh báwo yẹn gbọdọ̀ rí mi níbí báyìí so jẹ́ kí n máa lọ máa bẹ̀ sọ̀rọ̀ very soon okay? ẹ ṣó ti pọ̀ pọ̀. kí ni o fi lẹ̀ jáde. èmi mọ̀ pé very soon I understand ṣùgbọ́n màá máa rí ẹ very soon ṣùgbọ́n màá rí ẹ ṣùgbọ́n màá rí ẹ anyway, my, my, my, my, bẹ́ẹ̀ bàbá ó yá ó yá ó yá. wàá ó já sí gbogbo ibo ló ń lọ eh? ibo ló ń lọ. jábọ́ lọ́nà. orí kò ní ìrànwọ́. o fẹ́ kí wàá mọ ìgbà yìí náà. wàá ṣé mo kún un risk láìfẹ́ pẹ̀lú gbogbo òṣì tó ń ṣe yìí. kémi sọ fún ẹ wọ́n ní pé kí ni ẹni tó bá rí ọba fín òun lọ́ba ń pa ìyàwó ọba ní ẹ o sórí ẹ tó bá gí ọrùn ẹ báyìí kànáà ọmọ sí kànáà kò sí kò ní dọ́là àdúgbò yìí o not ibẹ̀ náà máa ti rí orí ẹ̀ oníranù jàkìjàkì kó rẹ̀ lọ́kọjá lọ oníranù ṣẹ́yìn.

yọ ilé ìwọlé ṣé actually nǹkan tí mo wá rí yín fún mi kánjú and again àwọn olórí yòókù mi ò fẹ́ jẹ́ kán rí. wọ́n ti ẹ̀ wá ń kitchen. tàbí sẹ́kọ̀ọ́. wọ́n Um, Olori. ẹ mọ̀ pé èmi mi ò gbé lẹ̀ yìí so bí ìjẹta tí mi dé mi gbọ́ pé Adébímpé ọ̀rẹ́ mi àti ọmọ yín wọ́n ṣe mọ̀ mí mọ́ níbi two weeks ago olórí ṣé mo bọ̀bọ̀ tí ọ̀rẹ́ mi ń fẹ́. kó tó pàdé ọmọ yín. ẹ̀ẹ́n náà wọ́n ti fẹ́ ti gbogbo olórí burúkú bá ṣàǹfààní kan báyìí. ṣé bọ̀bọ̀ yẹn àtọ̀rẹ́ mi wọ́n fẹ́ sá lọ. sá lọ. olórí ṣé mi fẹ́ máa parọ́ fún yín ni. ẹ wo ṣe rí bọ̀bọ̀ tí mò ń sọ ẹ̀ bóyá ó gbé nǹkan jẹ fádébíyìnpé ni mi ò mọ̀ mi ò mọ̀ rárá ṣe ló fẹ́ gbé ọ̀rẹ́ mi sá lọ ó fẹ́ gbé lọ sá lọ pátápátápátápátá ni èmi ò dẹ̀ fẹ́ kárí ọ̀rẹ́ mi bàjẹ́. kò jẹ́ bẹ́ẹ̀ eré ọmọdé nìyẹn. à ah, nílùú yìí wọ́n á gbéyàwó ọmọọba sá lọ láìláìláìláìlá bóyá ìwà àti ẹ̀ ń jà kò jẹ́ kí n bá yín parí ìjà yín. àjà mi wá sọ̀rọ̀ ilé fún yín lánàá kó dáná lèmi náà fẹ́ torí ẹ̀ mo ṣe wá sọ fún yín. kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ nílùú yìí olè tó gbé kàkà kí ọba ni níbo ló ti fẹ́ fọ́. <laughs> ẹ wò eré ó rẹ́dì láti fọ́ nínú igbó ó rẹ́dì láti fọ́ nínú yàrá yín gan pàápàá. ó dà màá wá nǹkan ṣe sọ̀rọ̀ yẹn. Ah bẹ́tà mà tó rẹ̀ mo ṣe ni pé kí n wá sọ fún yín kẹ́ tètè wá nǹkan ṣe sí ẹ tètè wá nǹkan ṣe sí ni o. má wọ rí i kábíyèsí gan máa gbọ́ ṣó ti yẹ. èmi ní kí n sọ fún yín ni one torí ọ̀rẹ́ tèmi two torí ọmọ tí yín káyọ̀ ọ̀rẹ́ tèmi má bàjẹ́ tó bá dẹ̀ bàjẹ́ máa fẹ́ ti ọmọ yóò dẹ̀ máa fẹ́ àmì olórí ẹ tètè wá nǹkan ṣe sí o. ọ̀rẹ́ ò ti tọ́ ṣọ́ láìkẹ́ o mi ò fẹ́ o mi ò mọ bí tẹ̀sùn ọ̀rọ̀ tí mo gbọ́ mo ní kí n wá ṣàlàyé. ọjọ́ bí o ti wà lẹ́nu kínní ìta ń bọ̀ ọjà tá ń bí o. wọ́n wá sọ fún yín pé mo darúgbó. àyàrú. táwọn ṣe ń bá. wọ́n sì yẹ̀ ọ́ wò lálẹ́ ìwọ darúgbó bọ̀ darúgbó wọ́n yẹ̀ ọ́ wò. 嗯，我姐。 kábíyèsí ọ̀rọ̀ kan ni mo gbọ́ o Bímpé ìyàwó ọmọ wa ìyàwó Kúnlé ọkùnrin kan ń gbé e sá lọ. lórí àgbà àwàdà rẹ pọ̀. ọ̀rọ̀ àwàdà kọ́ kábíyèsí. kó ń di ìdò kó ń di ìdò eré ọmọdé ni gbọ́. Bon ìwọ gbọ́ pé èèyàn kan jí kàkà kí ọba ó lè fún lẹ́ẹ̀kan rí. kò síbi tó ti lè fún. àfi pé peter wọn bá ń rìn lọ tí ó rìn gbogbo àbí kò pòórá bí sùn ẹ̀yin ó gbé ọmọ mi sá lọ kò sọ̀rọ̀ mi. kábíyèsí ẹ má jẹ́ àfọwọ́rọ̀ yẹpẹrẹ mọ́rọ̀ yìí o ọwọ́ yẹpẹrẹ yẹn kò ṣeé fi mú ẹ má fi nǹkan yín falẹ̀. a máa jẹ́ bó ti sọ̀rọ̀ yìí ló ti rí mo mọ tó kù tá a ṣe wo kò sẹ́ni tí ń gbàyàwó orí adé ah, ọba ló lọ́la dékúnlé. bẹ́ẹ̀ni. Ah, it's very very impossible kò ní ṣeé ṣe <laughs> ọyà. níbo àwọn tẹ̀sùn tiyẹn wọn lè fún yín lóúnjẹ láàárọ̀. ọlọ́run gbọ́ kan náà. ìgbà kan tá na bá sì ń sọ̀rọ̀ náà yóò máa pé kinní kan eh, dàgbà. rárá. èso mo sọ fún yín pé mi ò ya nso ah, ẹ máa rọ ẹ olóyè ẹ ṣeun o ẹ bá ń kí kábíyèsí pé ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni o nígbò bá dìrọ̀lẹ́ àbúrò rẹ̀ ó rẹ̀ wá bá. ò mọ bí n bá ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí because etí wo ló ń bá mi gbọ́ pé láti àná tó ti wà nínú lémi ìbàdí ìfẹ́lẹ̀ jọ wá bí nǹkan kan pa èmi pẹ̀lú ẹ̀ pọ̀ kò ṣeé sọ fún bàbá tó bí mi àbí màmá mi kí ni problem tó wà bẹ́ẹ̀ gangan mo fẹ́ kó explain fún mi ni o bóyá àwọn tó wà lórí mi ni àdínú náà mo mọ tó ṣe o bẹ́ẹ̀ ọjọ́ orí ni kì í pinnu bí mo ṣọ́ọ́rì tìǹbà àdéhùn mi mọ mo mọ tó ṣe màá ṣe bí ọ̀nà yẹn náà sìn ayé ayé ṣe yẹn mọ́. ní àwọn fẹ́ gbọ́ kí ló ṣẹlẹ̀ wọn. prince nǹkan kan lè wà láàrin wa nǹkan kan lè o. lọ́dọ̀ ní sinmi sinmi sinmi ṣe ọ̀rọ̀ tó lọ́sọ̀rọ̀ ṣe is it by agídí or by explanation. ok ok máa explain. ó yá mo gbọ́ alright wọn náà kúkú mọ̀ ó mọ̀ wípé dídé ibà tí mo débi yìí kì í ṣe ìfẹ́nu mi ìfẹ́nu àwọn òbí mi ni mò ń ṣe and yes and nǹkan táwọn náà bò tán bò tán bò tán fi pé àṣeyọ mi tú èmi ti mọ̀ mo mọ̀ pé pẹ́ jù títí ọ̀sẹ̀ méjì àṣírí máa pa tú náà ni and òun dẹ̀ ni olóòtú ń play out báyìí o. àṣírí kí ló ń tún mo fẹ́ gbọ́ gangan ṣàlàyé fún mi. please talk. okay okay bí mo ṣe wà bó ṣe ń wò mí mo ti lóyún oyún wà lára mi. olóyún Bímpé wà ní ẹ̀ bó ṣe wáyé. Ah, eh, yes. ló fún hm? ta lẹni tó ní oyún inú ẹ. ẹni tí mo fẹ́ fẹ́ tẹ́lẹ̀ ní Fúnṣọ́. ò lẹ́nìkan tó fẹ́ tẹ́lẹ̀ dẹ̀yìn kí ló dé tó sọ fún mi ṣùgbọ́n pé ipa ò ipa ò dẹ̀ ta so bá tiẹ̀ ló yọ I'm, I'm sorry. I'm Honestly, I'm sorry. Màá lọ sùn lórí blood tí kìí ṣe tèmi. Ṣé àwọn parent ẹ mọ̀? Wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ but mo later explain fún daddy. O oh, explain fún daddy. Wọ́n lè sọ pé kó tó máa bọ̀ ṣègbéyàwó oyún náà là ń retí látọ̀dọ̀ ìyàwó tá a bá fẹ́. ó dáa bó ṣe lóyún ṣé mo sọ fún pé mi ló lóyún fún ni èmi kọ́ mo lóyún ló bí pé. ara ta ló ló lóyún. ṣé mi ò sọ fún yín ni gbogbo ìgbà tí màá ti bí pé tá à ń tẹ̀léra wa káàkiri bí pé ìgbà kí mi súnmọ́ wọn títí tí di àná tó fi wọnú lé látàná tó ti wọnú lé yìí di èmi yìí kò gbà kí n fọkàn báyìí àfìgbà tí mo wọnú yàrá lọ bá ń sẹ̀ tí mo sọ gbọ́dọ̀ kò burú tó bá máa bọ́ sáré kó bọ́ sí ariwo ló tún ṣe ń jẹ́ fún un tó ń jẹ́ kí n rí aláìsí pé òun ti lóyún fún ta ni ó lé nìkan kíní kan fún iṣọ́ àbí nǹkan ló ń jẹ́ àná. fún iṣọ́ orí mi ò mú màdáràn wàhálà ṣẹlẹ̀ ah, àwọn ọmọ yìí ṣé bàbá ẹ̀ gbọ́dọ̀ gbọ́ nǹkan tó sọ yìí. bàbá ẹ̀ mọ̀. bàbá ẹ̀ mọ̀. yes nígbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀ sìn ó ní bàbá òun mọ̀ wọ́n ṣàlàyé fún bàbá òun kí bàbá ẹ̀ tuntun ti síbi báyìí. ó lóun ṣàlàyé fún bàbá òun. bẹ́ẹ̀ ni. olódùmarè kìí ṣe kí ló dé irú àpẹẹrẹ wo leléyìí èèmọ̀ ńlá leléyìí o àpẹẹrẹ ńlá leléyìí ìṣẹ̀lẹ̀ ńlá kan ti ṣẹlẹ̀ láàfin ìṣẹ̀lẹ̀ burúkú kan ti ṣẹlẹ̀ dájúdájú Ah! àfi kí n rí àwọn awo tó kù àfi kí n rí àwọn awo tó kù àfi rà sí. Ah! kí ló fẹ́ ṣẹlẹ̀ yìí náà ìyàwó tán wà tọrọ ti lóyún ẹ ò rí páyé lè ṣẹlẹ̀ sẹ́. ìyàwó tán wà tọrọ ti lóyún ẹ ò rí páyélé ìrìn ò ṣẹlẹ̀ sẹ́. kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. ọmọ rí yín kà sọ̀rọ̀. Hmm. kábíyèsí kọ́mọ̀ bá sọ̀rọ̀ ni olúwa mi kí ló dé tẹ́ fẹ́ balẹ̀ ọlá jẹ́ èyí ti ṣe tẹ́fẹ́ kó gbogbo òdúdà sínú ìdààmú ṣé nítorí fi yí àmì ìsinmi pẹ́yìn ti gòkè odò tán bá farabalẹ̀ jákújá. àwọ̀ ọ̀rọ̀ rẹ̀ yìí ò yé mi o wọ̀ làábà yìí ni bàtà ké ló tù fẹ́ bọ́ọ̀ òun bá ti rí gan-an ní kẹjẹ kí. kábíyèsí oyè oyè yìí orí pé táyé bá yẹ wọ́n tán ìwà àbàjẹ́ ló kù tán máa wò. Hmm. adéfá fún olúfìmọ àkókò tí ó fọ ọmọ rẹ aya rẹ mọrò síbẹ̀síbẹ̀ náà ọ̀rọ̀ yín ò ti yé kábíyèsí bóun ni ò ṣe yé yín ó yé yín òun náà máa lè tẹ́ ẹ̀fẹ̀ yẹn pọ̀ wá fi ah, ibẹ̀ yìí náà bẹ̀rù tó wà bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀mọ́ ni. awo ẹja náà ẹja náà òótọ́ lọ̀rọ̀ ọ̀hún àmọ́ n ò tètè mọ̀ n ò tètè mọ̀ pé bí n pé ti gbóyún àlè wá bá mi láàfin mi ẹ̀rọ dáná ó kò ní bọ́n lò ó ti rí bó ti lóun rí i ìbáwo níyàwó ni èwo ń ṣiṣẹ́ yìí ẹ̀yìngbà tó ti wá yé yín nǹkan bíyèsí ká tètè wá nǹkan ṣe sí i hmm. bí bẹ́ẹ̀ kọ́ ń burúkú ọmọ já ló ń burúkú ni ó ń burúkú ọmọ já ló ń burúkú. ọmọdé bá múlẹ̀ kó mọ̀ o ó dé ọmọdé bá dalẹ̀ kó tó mọ̀ nílá ọjọ́ ọmọdé bá múlẹ̀ kì í mọ̀ o ó dìjọ́ ọmọdé bá dalẹ̀ kó tó mọ̀ nira. mo gbọ́ nǹkan kan àmọ́ èmi ti ṣẹ́ lẹ́yìn rẹ̀ because I find it difficult to believe kò rọrùn fún mi láti gbàgbọ́ ìyá ìyá àti àwọn kan ni wọ́n parọ́ mọ́ ọ ó sì ti ní ìwé But let me confirm this from you. Ṣé lóòótọ́ ló lóyún? Wọ́n bi ẹ́ léèrè pé ṣé lóòótọ́ ló lóyún ṣàkúrọ́ mọ́ ẹni. Ah, ah. Ó lè sọ àlàyé. Olórí, báwo wájú mi lọ wà? Má kọ́ ọmọ ìláyà jẹ. Ọ máa wá pariwo wájú mi ni. Kábíyèsí. Báwo. sorry my sweetheart jẹ́ kí wọ́n kó ọ láyà òkè ájú mi ló wà wòmí o òṣìṣẹ́ ohun tí ń bọ̀ lókìtì lè yóò nígbà òṣìṣẹ́ bọ́ọ̀rù ó ti tóbi tá à nílé sọ torí àní ìfọ̀bẹ ẹni náà láàbì sọ ọmọlá sọ ní tí ó ṣe ọ. àdúpẹ́ ayọ̀ àbàrà tíntín <laughs> àwọn aláṣekù sí ẹ̀yìn ṣé bí Adékúnlé ọmọ mi náà ló lóyún fún àbí. rárá sá. ó kí ni ah ah. ta ló wá lóyún òun rí ta ló lóyún fún. ìyẹn fún sọ́ni sá. ẹ̀yin ọmọ yìí sì fẹ́ báyé jẹ́ èyí ni pé o ti lóyún ká tó ṣe nǹkan rí rẹ ká tó gbé ọ níyàwó. education and uh, development ọ̀ọ́ni lè gbé àfẹ̀yé mọ́ ah, mẹ́lanu àfi bọ́ bá fẹ́ kẹ́nu rẹ̀ wọ́n ya lójijì ah, ah. ọ̀pẹ́ ọmọ mi kọ́ ló lóyún òsì lóyún kó tó wà fi ọ̀wá lanu ẹ̀yin ọmọ wọ̀nyí sì báyé jẹ́ ẹ̀ tó fẹ́ bọ̀rùn jẹ́ ńgbẹ̀ ìbáláyé bù lẹ́tì lọ́rùn ẹ̀sùn ó tó wọ̀ sọ́tọ̀ lọ́dún gbogbo bá a ṣe rí ilé yín tá a sì pẹ̀ tá a náwó tá a nára. <sighs> Dana. Dana. Um, you have to leave my premises. Ọgbọ́dọ̀ fi àfihàn lẹ̀. Ní bí tí ń sọ̀rọ̀. Wọ́n ojú tí mo kọ sí ẹ̀gbẹ́ mi kí n tó yí ìpadà kọ pòórá mi sùn yìí bá wúwo tó fún lẹ́nu rẹ kókó. ìyàwó ọkọ ẹ̀rọ àti tó kéré àti tó wúwo ẹlẹ́ṣẹ̀ sòsòsò bó ṣe ń ṣe túlétúlé di ọ̀. Hmm. ìyàwó tán wà tọrọ ti lóyún bẹ́ẹ̀ ò rí páyé lé. Ah, ah kíni ó ṣẹlẹ̀ tó tó máa tó máa ń dá lóhùn mi ò gba owó kankan lọ́wọ́ Bímpé. bá mi kó owó tó gbà ní ọwọ́ ọmọ mi. kò fún mi lówó kankan sáà. o gbowó lọ́wọ́ bíi pé ah, ẹ ọmọ tèmi ò kì í parọ́ o ó sọ fún mi pé bí mo ṣe kó owó yẹn fóun ìwọ ló ń kó o gba owó lọ́wọ́ ọmọ mi o wá ń parọ́ pé o gbà o fẹ́ jẹ́wọ́ àbí ẹ́ ọ̀dà nígbà tó o bá mi mú ọkùnrin lọ sí station yín kó sọ fún DPO wípé kẹ́ bá mi tọ́jú ẹ̀ bó bá dìrọ̀lẹ́ máa wá ṣàlàyé. ẹni mo ṣe lẹ́fẹ̀ẹ́ máa kó lè sùn lọ. o lè ní ẹ̀ náà. mi kì í àlè ṣe káwọn kan mú mi lọ. owó lọ́wọ́ ọmọ mi ò wọ́n sọ fún mi kó o máa ń lọ. ọkọ mi àyè wípé mo kò wá ṣàlàyé láti ẹ̀kọ́kọ́ ìtòkìtì pamọ́ náà ayé òde. ẹ káàsán lé o ẹ káàsán o. ẹ káàsán ta ni ọ. àwa ni o. ẹyin o. àwọn ọmọ mi kan. ah wọ́n jáde. àyíbó ah, ló lọ wọ́n jáde ń sìn wọ́n lọ. mo lọ rí ọ̀kan ní police station sí ni mo rí ọkùn fún iṣan táwọn ọlọ́pàá ń fìyà jẹ tó ní kó jẹ́wọ́ kó jẹ́wọ́. kí ni wọ́n ní wọ́n ṣe. èmi ò mọ o. ẹ ò dà ẹ máa lọ àmọ́ àwọn kan sí. kẹ̀sì lọ kí àwọn ń bẹ̀ o. kí ni wọ́n lọ ṣẹlẹ̀. wọ́n ní ìgbà àfọ̀nṣọ nípa owó wà lọ́gàá ọlọ́pàá. kí ni wọ́n ní wọ́n ṣe. ìmọ̀ o. Ah, olúwa mọ́mìdẹ́ni òṣèlú tí ọmọ yín ṣe. Ah, adájọ́ àgbà bàbá yìí dẹ̀ burú gan-an in fact kò ń ṣe irú ọmọ yín ló yẹ kó ṣe síbẹ̀ yẹn. ẹ wo ọ̀gá ọlọ́pàá èmi náà mọ̀ èmi náà mọ̀ pé mo ti kọjá àyè mi mo mọ̀ pé mo ti yàn kọ́ níbi tọ́wọ́ mi ti bá mi. fúnṣọ́ fúnṣọ́ hm. ṣé orí ibi tó bá mi dé báyìí sórí ibi tí àìgbọràn bá ẹ e dé báyìí fún iṣọ́ mo lè sọ fún ẹ e tó ẹni mi ò káwọn ọmọ yìí mo máa kìlọ̀ fún ẹ mo ní bí bàbá ń balágbára jẹun ṣe ló máa ń yọ̀ǹda síbí kí ló fẹ́ kí n ṣe nísìn tó dẹ̀ mọ̀ pé mi ò lẹ́nìkan àfọlọ́wọ́ ọba ọmọlọ́pàá máa wọ mi rọ fún iṣọ́ kí ló fẹ́ kí n ṣe báyìí mo ní anyway màá travel gbogbo agbára mi ṣẹgbọn ẹ fọkànbalẹ̀. ọ ah! fúnṣọ fúnṣọ tó sọ pé mi ò lẹ́yìn kan ọpọlọ mi ò lẹ́yìn kan. Ah! madam ẹ fọkànbalẹ̀. Ah, rárá ẹ nǹkan tí mo fẹ́ kó bá mi ṣe sórí ọmọ mi Bímpé. Yeah ó ní oyún ẹni tó sì lóyún fún ẹni tí mi ò nífẹ̀ẹ́ sí ni mo ń darí rẹ̀ sọ́nà ṣe ló ń darí ara rẹ̀ sínú igbó ọmọ tẹ́nìkan òbí kan ṣáá ọmọ kan bá òun ló lọ lóyún fún mi ò sì fẹ́ bẹ́ẹ̀ mo wá fẹ́ kẹ́ bá mi mú kúrò. káàbọ̀tẹ̀ ẹ ẹ bẹ́ẹ̀ tí ẹ rí ọ̀rọ̀ ilé ayé yìí gan kéèyàn máa dákẹ́ ni o ọmọ táyé bí láyé ń pa o. Hmm bẹ́ẹ̀ bá ní kí wọ́n má ṣe nǹkan bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ da ọ̀nà àwọn ayé wọn rú ni. èyí tó tiẹ̀ wá dùn mí jù bẹ́ẹ̀ ni pé mo ti fìgbà kan kó owó lé lọ wípé ìwọ ọmọ gba owó lọ ṣe kínní yìí o. fúnra ẹ fúnra ẹ. wọn ò ní ṣe é wọn ò ní ṣe é. tó bá tiẹ̀ jẹ́ pé kò ṣe é nìkan ni ìbá má dùn mí ó tún wá mú owó mi ó tún lọ kó fún ọmọ gànfẹ́ fún òdòdúgbẹ́kú tí wọ́n jọ ṣeré pàdé lórí ó ti gbà mo ti fọgbọ́n àgbà mú ló fi tẹ̀lé mi wá tí ó bá gbà kò ní tẹ̀lé mi wá sọ yí ọ̀dọ̀ yín. sẹ́yìn máa dúró ní káṣíkáṣí fún wa. mi ò ní lè dúró àràrà mi ò ní lè dúró a ní meeting judiciary ẹ sì mọ̀ pé mi ní chairman mo ní láti tètè máa lọ ẹ bá mi ṣe tẹ bá ti ṣe tán kẹ send bill sí mi. Ah, ẹ ṣe ẹ ṣe ń dọ́tà. pẹ̀lẹ́ sisi mi sálàfíà ni. àdùpẹ̀sà. àdùpẹ̀sà. wọ́n lọ lóyún. bẹ́ẹ̀ni sá. so wọ́n ní ká ká abọ́ tẹ̀ fún ẹ. ẹ wo dókítà ẹ má dàda di lóhùn ẹ má dàda di lóhùn o bíkọ́sì oyún eléyìí kò ṣeé ṣe o. kí ló dé ẹ̀sà ah, ìwú tẹ́ ẹ bá fẹ́ wàhálà ẹ rọra fi mí lẹ̀ kẹ́ fi oyún mi sílẹ̀ nítorí tẹ́ bá ṣe oyún tẹ́ bá try àṣẹ ti ṣe lásán ẹ lè kábàámọ̀ di ẹ̀wọ̀n ah. bẹ́ẹ̀ ni ó dẹ̀ léwu. wọn ló ti gbà láti ṣe ní òfin wá síbí báyìí. èmi gbà èmi gbà èmi gbà kọ́kọ́ wọn mo mọ̀ mọ́ tì wọ́n débi báyìí ni mo tì wọ́n síwájú ni ah, sà ewu ee eh, doctor ẹjọ́ eh, nítorí ọlọ́run ẹ̀yin eh, ni mo máa bẹ̀ mi ò mind kẹ́ fún ní impression bẹ́ẹ̀ pé bóyá àti ti ṣe àbí nǹkan kan kó ṣáà lè fi mi lọ́rùn lẹ̀ doctor ẹjọ́ nítorí ọlọ́run tó mọ̀ pé àbí amọ̀ gidi lẹ́yìn náà ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́. tí n bá dẹ̀ ṣe ẹ̀ máa lẹ́yìn àbí. Ah, ah, ó léwu sá. ah ọkàn ò sí ìwọ ìwògbé ọkàn fi hàn mí kí n kedere. dókítà dókítà ẹ má ṣe oyún ọmọdé yẹn o ẹ má ṣe oyún ẹ o kì í ṣe pé ọmọ yẹn ní agbára kan ẹni tí ọkàn rẹ̀ fẹ́ oníkẹ́jẹ́ kó fẹ́ o kẹ́ bá a. kábíyèsí ìwọ tán wù mí ní campus ìwọ ọmọọba ni ẹ jẹ́ kí n jayé ọba kábíyèsí. ọmọọba àwa náà kàwé rí i áwù èyí pọ̀ ọ̀rọ̀ ọgbọ́n ọmọọba ni kó o sì mú ọ̀bẹ kó o rẹ ọba lọ́rùn èyí ti rí ẹ ti rí. ojú ò ah, tiẹ̀ ti olódùmọ̀ kí ni mo fowó mi rà yìí olówó fowó akókò yìí. wọ́n ẹ á parí ọ̀rọ̀ wa ọ̀gbọ́ máa ní ṣòkò ní ọkọ̀ ìṣe ọjọ́ kí n bá wọn yára ẹ̀ sọ̀rọ̀ àwí ẹ̀yin ò lójú tì ó lójú ọmọ ọba ẹ̀ ti ń ṣe wúrowúro ó bá wá ṣe wú ẹ̀ lójú yín kílẹ̀ yóò ṣe kábíyèsí òun ni o òun ni òun ni kẹ́kọ̀ọ́ mi kìlọ̀ fún nínú ilé kí ló dé kí ni wàhálà ìdúró náà kí ni ìṣòro ọdún nínú ilé yìí kí ló dé òun pọ̀ pọ̀ pọ̀ tó wọ̀ pọ̀ wájà ká tí wọ́n lọ wọ́n lórí lọ́dún wọ́n sọ̀rọ̀ ẹ bàbá mi níbi ó dá lónìí ẹ bórí bàbá mi lé èyí ti rí tó ń pariwo owó rẹ̀ tó ń pariwo wájú ọ̀ṣọ́ ń pariwo ọ̀ọ́ náà nìyí tán kábíyèsí kábíyèsí mo sì mọ̀ pé ẹ̀ní pẹ́ ọ̀rọ̀ tèmi lẹ̀ ní fẹ́ gbọ́ tó bá ti dorí ọ̀rọ̀ ẹ̀ báyìí lẹ̀ máa mú lé. kábíyèsí olúwa kẹ́ ẹ pẹ́ fún wa. kábíyèsí sẹ́yìn kò lọ́rọ̀ tá ní bedroom lálẹ́ àná. ìta sọ́run kìsì nǹkan. ara sọ̀rọ̀ kìsì. a kò fún gbé mu ní ìlú ọtí máa ṣe léyìí àwọn kìnìún kan rán dọ̀rọ̀ ní. ẹ sọ àwọn ọ̀rọ̀ mi fún wọn ẹ ẹ ti kíkà kí ni mo fẹ́ tọ́jú ní ilé ọkọ̀ wọn ló dé. ìwọ kíkà ìṣòro ilé ìṣẹ́ láti yọ ní ara wa. ṣe yín ah, kí ló ṣe yín inú kí ló ṣe ṣe yín ẹ sọ fún mi náà ẹ ní sùúrù ah, olóyè ọ̀tún ẹ dá ah, ẹ kí ló mú yín ẹ máa ń lọ ọdẹ ẹ máa ń dà olóyè ọ̀tún olóyè ọ̀tún. sí òsì ńlé níbo ni kábíyèsí lọ. wọ́n sì ní wọ́n lọ rìn àjò ni. olórí ẹgbọ́ ah, ọ̀pọ̀lọpọ̀ ọtí òyìnbó ti fọ̀ onígbà ìsọ òrìṣẹ́ akutuku ti wú. ẹ má kà wá láyà sókè ẹ̀sán tó bá fẹ́lẹ̀. ẹgbọ́ ẹgbọ́ àkó ah, láyà sókè olóyè ọ̀tún ló kú. olóyè ọ̀tún lórí ìfẹ́ bó ṣe jẹ́ ọ̀tún kú alẹ́ àná mọ́ dun ẹ̀mí ẹ̀ títí títí títí títí. ẹ̀pà òbúrò. ẹ̀pà òbúrò bá olóyè ọ̀tún ti kú. a ti wá sí. ìyá wa wọ́n ti jáde wọ́n ti jáde. ẹ ṣe jẹ́jẹ́ o ah, ah, ah, ẹ sọ fún kábíyèsí pa àbèrè wọn délé ẹ sì jíṣẹ́ kan délẹ̀ olóyè ọ̀kan òjòkú o ti sọdá olú wọn. ìwé hmm. máa fi wọlé ìwé o àjálù ìpọ̀ elédùn àmọ̀ àgbà wa. ọdún elédùn àgbà wa ni. ìyàwó níṣẹ́ ayé ìwà nínú ìyàwó àmọ́ mo ní ìwé ìṣe ìyá yín ìyàwó àwọn jáde o. sábà máa jọ wún níbi ọ̀rọ̀ jíjọ wú ẹwẹ́ ọ̀rọ̀ jíjọ wú kí ni tábà wò ní àti ẹ̀ pàṣẹ ìyàjọ kí lọ ni. nígbà tó wà ń yàwó mọ́ pè mí ìyàwó àmọ́ irú kú wo lélẹ̀. ó ga o ìkúnlẹ̀ àgbo àgbà rẹ̀. àgbà rẹ̀ o àfikọ́lọ̀ ṣọ́ wa nù rí i ká kún fàdúrà gidi. ká kún fàdúrà. bẹ́ẹ̀ ni. Ah, ẹ lẹ́wọ̀ ẹ̀yọ́ olórí. Ah, ẹ̀yin olórí ẹ̀yin ọba ọ̀ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ o. bàbá kọ́ wọ́n wà lẹ́wọ̀ ẹ kú ara fẹ́ra kù. ẹ wò ó bá a ṣe é. ọlọ́run á bá wa ṣe é. kíyèsí o ẹ̀lẹ́ o ẹ̀fà pọ̀lìtì. ọmọkú aláfẹ́ra kò lóye ẹ̀sùn ọdún ojú jìnnà síra o. àfikún ọdún jìnnà síra wọn kí ni àwọn ń ṣe lọ́wọ́ o wákàtí kèlò mo kú nílé láàfin kò pé wákàtí méjì tá a rí ṣe ìpàdé àwọn lọ́balẹ̀ba nìkan bá ń dúró fún lọ sí èjìrì wọ́n ní ah, kí n máa bọ̀ kí n máa bọ̀ nígbà tí wọ́n wọnú ìlú ah, ilẹ̀ ti bàjẹ́ ẹkún lọ́tún ló sì. kábíyèsí ara táwọn wí o àti kò fálẹ̀ Ifá ti ń ṣe ọ̀bàbà ẹ wò ó ṣé rí gbogbo ètí sì ń ṣẹlẹ̀ kéṣekéṣe ni o kàṣàkàṣà bàbá késekése ń bọ̀ lọ́nà ẹ wò lórí ọ̀rọ̀ ìta àbá tètè wá nǹkan ṣe sí i àfàìmọ̀ kí adékúnlé ọmọ ọba ọmọ bá rìn o. ẹ̀yà ẹlẹ́kùn bá a bá ṣeré ká mọ̀ pẹ́ sí i ẹ má fi àwàdà ṣe pẹ̀lú mi wáyé ọdún kan ẹ̀ pa ọdún kan rèé ọmọ tó lóyún gan-an ewu ń bẹ lórí rẹ̀. ọ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀ṣáwó ẹ̀rẹ́ ẹ̀rẹ́ àwọ̀ ẹ̀rẹ́ gbọ́rọ̀ ti lóògùn rẹ̀ mm-hmm. gbọ́rọ̀ bá rí báyìí bómi bá kàwé tọkàn mu ẹbí tún níbi àdásí ah, ah. ìfẹ́ kan ò ní balẹ̀ báyìí kọ́mọ̀ mi tutù jáde ọ̀rọ̀ kan ò ní ilé kọ́mọ̀ lé lọ. kábíyèsí. ọ̀bọ̀. Hmm. kábíyèsí àgbọ̀yé. kí lè bọ kí lè tutù. bí ti rí nù kábíyèsí hmm. ẹ forí jì mí olúwa mi o bí ti rí nù bàbá ni wọn kò bí ṣe ń rí wa bójúdò bá ń ṣèwọ̀fà wa ló gbèsè ẹ̀dẹ́ bó bá sọmọ olówó wa ní ìrọ́jú kó fatabí ti sẹ́nu mm. ó kọ́gùn sọ́dọ̀ tí ní ìṣẹ̀ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ lọ́rọ̀ nígbà tẹnu pé yóò kàdé kúnlé ọmọ ọba ẹ wò àwa wo àwọn òdákẹ́ o torí nílùú olùfẹ́ tu àwa ti rọ́nà àbáyọ. ẹ kábíyèsí mm. ẹ bọ kàǹkà tí kagúláyà ńlá gbé mm. ó lè tutù tá a ṣe àbíyèsí ah, ah. oríta mẹ́ta là ṣùgbọ́n ìrànlọ́wọ́ kan bẹ tẹ́sí fún wa o ẹ ṣeun ọmọkùnrin tó fún ọmọ yìí lóyún gangan ẹ bá wa wà òun ni ó bí ẹbọ lọ́wájú àwọn aró káwa gbọ́dọ̀ rí ta ẹbọ wà fún ẹbọ dà ẹbọ wọlé wà lóde ọ̀run àbí kò jù bẹ́ẹ̀ lọ kábíyèsí tá a bá ti wá gbé ẹbọ yìí hmm. ẹbọ tá a bá gbé láàmú pè ní ẹbọ ṣẹ́gun yóò wá kókú lọ yóò kárùn lọ yóò kófò lọ gbogbo onílù wa yóò wá túbà yóò tún ṣe kò jù bẹ́ẹ̀ lọ. sọtọ ó ṣe nínú. àyà mi padà wá gbowó wá gbọ́ mọ́ hmm. àyà mi padà wá gbowó wá gbọ́ mọ́ ìbà ẹ̀yẹn lásìkò ìbà bàbá ìbà o ẹ̀yìn ọ̀dà náà. ẹ dákun sáwo báyìí la fi gbàdá lówó àgbẹ̀ mo fẹ́ bẹ ilé kankan. ọmọ tẹ́ ẹ pé kárí ìwà yìí ẹ dákun bá a bá yọ̀ǹda rẹ̀ fún ìlú sí kì í ṣe pọ́ ọmọ òun ò bẹ́ tutù lọ. kò lè bá a rìn kábíyèsí kí ó sá ti kábíyèsí bọ́ bá tiẹ̀ sì wá bá a rìn náà kábíyèsí. báwo kábíyèsí. ó ti dà a rí iná kábíyèsí. ẹyẹ náà kì í lò ọbẹ̀ yìí ni mo. ẹyẹ ọ̀dà a rí iná kábíyèsí o kábíyèsí o. ẹ̀rọ ìṣẹ́gun. ṣe pé mọ̀ bá àti ẹ̀ ti gbèdè pé ti lẹ́ni tó ṣe èpè ti mú ẹni tó pa ọ̀tún tó pọ̀ tún pa wá lójú èpè ti já ẹ méjà ṣe pé mọ̀. olórí ẹbí àlùkò náà ní sọ́kùn àṣọ ta ni ilé oṣù tí ò ní sọkún ṣùgbọ́n wọ́n fẹ́ kẹ́ wà pé ah, ejò lọ́wọ́ nú o kì í ṣe ọ̀rọ̀ ìsìn rárá kì í sọ̀rọ̀ àsìkò yìí o olùdókòwò bá ṣẹlẹ̀ ká gbà pé ọlọ́run ló ń bọ̀ nínú òòṣà tó bá ti wá béèrè fún abọ́ rẹ̀ ó ṣe tá àti dẹ́kun ẹran jíjẹ ni tó bá wá ṣe pé yàn lọ́wọ́ à ń di ọ̀rọ̀ yìí ee eh, lọ́wọ́ mo fi gbáyà àdágbẹ̀yìn oró lè ń tàn dá. bá a ṣe pé yàn lọ bá pa ọ̀tún ẹni ọ̀hún ò ní jẹun ọmọ. bẹ́ẹ̀ ló máa ń ṣe kó lọ ọlọ́run jẹun ọmọ. Ah, ọ̀rọ̀ bá tẹ̀ mí o. adájọ́ àgbà kábíyèsí ló ràn wá ń ṣe sí yín àṣírí sì ni kì í ṣe nǹkan tá a lè máa sọ lójú àwọn àlejò yín òun la fi ní kẹ́ẹ̀sìn wa. kábíyèsí aláyélúwà hmm. wọn ni ká sọ fún yín pé ọmọ tó fọmọ yín lóyún hmm. ó gbọ́dọ̀ wá sáàfin lálẹ́ ọ̀la torí ní ètùtù kan tó wà táwọn àwọn ó ṣe tí wàá bá sì tètè ṣètùtù yìí ó léwu. níbi tí ètùtù ní agbára dé. Mm adékúnlé ọmọọba ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tí àbá sì tètè ṣe ètùtù àfàìmọ̀ kéwì ló wà lórí ọmọ yín. àbúrò àti mo ti gbọ́ ẹ bá ń ṣàlàyé fún kábíyèsí wípé kí wọ́n fọkàn balẹ̀ wọ́n wà kan wọ́n wà kan. ẹ wo ó ṣe kókó o tó a bá sì ti ṣe ètùtù ọ̀run kò ní í séwu mọ́ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe o ẹ máa kí ká á di sẹ́yìn á di sẹ́yìn. ẹ ẹ mo fọlọ́run sí i. ẹ ṣe o. àwẹ̀ nǹkan tí mo ní kó rí mi fún ọmọ karamba ni tí mo ní tó wà lọ́dọ̀ yín tí mo ní kẹ́ bá mi tọ́jú yẹn. ẹ ó dàbí ẹni mo wá fẹ́ kẹ́ bá mi wọn náà ti yanjú ẹ̀. Ah, chief ẹ ṣe má jẹ́ ká ṣe ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ orí bíbẹ́ lóògùn orí fífọ́ ah, ó ti le jù instead of that àbá ní ká bàtà bá rí lẹ́sẹ̀ kó fìlú sílẹ̀ fún wa. ṣé o rí bí kan bá wà ní Sokoto tí kan wà ní Kàlàbà nù wọn kò sígbà tí mo ò tún ní mọ ríra wọn ṣé o rí orí tó bá ti fọ́ kákókó fẹ́ kan bẹ́ẹ̀ dànù ní orí ọmọ yẹn ti fọ́ bámi wọ́n náà ti yanjú ẹ̀. anyway your wish is my command so màá wá nǹkan ṣe sí a máa um, replace ẹ pẹ̀lú àwọn criminal ni. ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ n ah, kò ah, wá lè mọ ọkọ ẹ̀ níṣẹ́ ẹ̀ bí. E? ọ̀gá ọlọ́pàá ọmọ tó wà lọ́dọ̀ yín tí mo ní kẹ́ máa bá mi dá sẹ̀ríà fún yẹn ẹ ẹ kí ẹ kan wá mi. Ah, ọ̀gá wọ́n ti kó wọn lọ wọ́n ti lọ wọn. ẹ ẹ ṣe kí ni rárá o rárá má ti nǹkan ẹ dá padà dá padà. ẹ lo gbogbo tó bá wà lágbára yín láti lọ mú padà kí ọlọ́pàá kan sì mú wá sílé ọ̀dọ̀ mi báyìí báyìí báyìí. ẹ sà ok ó yẹ kí n try bàbá mo ṣe lè rí kọfẹ ní ara wọn ṣá. ẹ ṣe mo ó ṣe pàtàkì ó. ok ẹ jẹ́ kí n try. báwo bẹ́ẹ̀ bọ ìṣẹ́gun o ìlú ò lè. Ọ̀sàndẹ̀ West. ẹ a ti wà níbi tá a ti fẹ́ ẹsẹ̀ kíìtì wọn gangan ẹ grand yẹn la wà. ok sir yes sir yes sir yes sir yes sir ẹ ń gbọ́ta ló ń jẹ́ fún sọ́nù yín èmi ni fún sọ́nù. ọ̀gá ìjọba ọmọ sẹ́ni méjì náà jẹ́ fún sọ́nù. èmi ni fún sọ́nù. àbẹ́jẹ́jì. àpolórí burúkú ni ilẹ̀ ẹ̀sìn ẹ̀rẹ́ ni. ẹ jẹ́ èmi ni. ṣé ẹ fẹ́ sọrí ibú láyé yín. ẹ wo sà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ béèrè pé kí ni sọ́nù èmi onítọ̀ ń sẹ́mi sà fúnṣọ́ tájùdé. ok wọ́n ṣe lásìgò. ok fúnṣọ́ lásìgò kan okay lose this one. ẹ gbà ẹ dákun. mo ṣe mistake ni sa. ayé yìí fẹ́ bàjẹ́. mistake now. inú ọgbẹ́ mi sí ń sìn in fact ìgbà tó pè mí tó ní pop sí ẹ̀fẹ́ rí mi mo believe pé nǹkan tó wà ìsìlẹ̀ kan náà pè mí sí mo wá débi tó ní kí mi wá gbẹ̀bọ̀ kí mi wá gbẹ̀bọ̀ sẹ́ni ah, tí yóò jẹ́ gbé máa ń kú bì ní. possible. Fúnṣọ́bọ̀ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ó ṣàmọ̀ pé life mi wà at stake. Please, jọ́ torí ọlọ́run náà ó dẹ̀ jọ. Aṣọ́bọ̀ náà ni mo ti bí látẹ̀ ẹ̀kan yìí. Mo ṣe sọ fún dáyọ̀ fún ẹgbẹ́. Sọ fún wọn tí káwọn náà gbẹ́ bọ̀dà. Má ṣe báyìí sọ. Ṣe bá wo? Ṣe bá wo? Jọ́ torí ọlọ́run ẹ̀. Eh. Fúnṣọ́jọ́ please. Mi ò mi mi mi ò lè gbẹ́ bọ̀. Láàrin ni o, ṣé ó ti gbà? kò ìgbà ó náà ni mo ti ń bá sọ látàárọ̀ yìí kó máa gbá. ṣé o ráyè ẹ lóde àbó ráyè ẹ lóde ẹni tí wọ́n ní àforí àfọrùn òun lòó bá kú tó lékùrọ̀ la lábàkú ẹ̀wà òun ò ní òbíkí tàbí wọ̀ kú o ṣàlàyé fún un pé wọ́n ló léwu fún ẹ bó o bá gbẹ́bọ̀ àbí tí ń fọ́ táà tí ń fọ́ táà ni mò ń gbọ́ tí ń pẹ́ kí bá bẹ́ẹ̀ náà ọbẹ̀ gbé kí bá bẹ́ẹ̀ náà ọbẹ̀ gbé kí bá bẹ́ẹ̀ náà ọbẹ̀ gbé Hmm? èmi iṣu ẹni tí tẹ̀wọ́ ẹ ní bọ̀pọ̀ ọ̀yà máa ń tọ́ba fíbẹ̀ kó fíbẹ̀ kọ́ dákun kọ́ ro tèmi kọ́ mọ́sọ̀mí dọ́lọ́mọ kan bí gbèsè ayé rẹ ò bá tiẹ̀ jọ ẹ lójú kọ́ mọ́sọ̀mí dọ́lọ́mọ kan tó bá fíbẹ̀ kó fíbẹ̀. fún ṣọ́ọ́ ti gbogbo àdéhùn tó ṣe fún mi o. àdéhùn ló ń ṣe fún ẹ ṣé wọ́n fúnra rẹ gan mú lórí ẹsẹ̀ gbogbo nǹkan tí wọ́n fi ẹran ẹ̀sọ́ pẹ̀lú mi ṣe mú ṣe. mo mú ṣe gbogbo lérí tí mo sọ fún náà ni mo mú ṣe. mo mú ṣe ó yọ ó yọ ó yọ. fòṣọ mo fẹ́ kó rántí o rántí ìmùlẹ̀ ẹ̀fẹ́ ọjọ́ àkọ́kọ́ o. ọ̀dọ́ ọmọdé bá múlẹ̀ kì í mọ̀ o ó ní ìjọ ọmọdé bá dalẹ̀ kó tó mọ̀ nira. kí ló ń ṣe é má dáa ọjọ́ ọmọdé bá múlẹ̀ kì í mọ̀ o. kí ni ọ̀hún dání ọ̀tún àbẹ̀sí. dání láti gbà. kó máa wí tẹ̀lé mi ẹnikẹ́ni tó bá da ilẹ̀ nínú èmi Bímpé àti ìwọ Fúnṣọ́ kó balẹ̀ lọ. ẹnikẹ́ni tó bá dalẹ̀ nínú èmi Fúnṣọ́ àti Bímpé kó balẹ̀ lọ bẹ́ẹ̀ lọ ká kó tọ́jú ẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ iwájú. ìjì ọ̀yẹ̀rẹ̀ ikú yẹ̀ lórí gbogbo wa lónìí o ká má kú ká nílùú wa ìmọ̀ o kẹ́bọ̀ yóò kó kú lọ kó kárùn lọ kó kófò lọ kó kó gbogbo ìdààmú nílùú wa pátápátá kó kó lọ o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àwíṣe àfọ̀gbé ìjọba. ẹbọ ní pẹlẹbọ. àṣàsí nípa lásàsí òkìtì ọ̀gán tó bá jìn orí ara rẹ̀ ló ń jìlè kí ìwọ ẹbọ yìí kí ó padà lọ bá adé tí ó dá mi lóró torí wọ́n ní àkọ́dá oró ni kì í dàbí àdàgbẹ̀yìn. tí ó fín ni ẹbọ tó gbọ́dọ̀ dá ni ó gbọ́dọ̀ dá lè di ọ̀run gangan gan bẹ́ẹ̀ ni ọyá gúnugún tí ń gbẹ́bọ̀ ṣálú ayé ẹ tara ṣàṣàwọ́ ẹ wá gbẹ́bọ̀ eléyìí lọ àkàlàmàgbò tí ń gbẹ́bọ̀ ṣálú ọ̀run ẹ tara ṣàṣàwọ́ kẹ́ ẹ eléyìí òfin kẹ́bọ̀ eléyìí ó dà ni ìsìnkú àwọn ọyá padà pẹ́ẹ́yìn dà òkú tó ti kú kò ní báráyé wíjọ́ alánú fọ́ọ̀m báyìí ní kakọ pẹ́pẹ́yẹ padà lọ lọ fọwọ́ rọgì ìgbàgbé kọ́ lọ sùn kọ́ lọ sinmi pátápátá ṣọ́ra dẹ́kúnlé eléyìí ìgúnnugún rẹ̀ ò ní kú léwe yóò gbó yóò dàgbà kan gẹrẹ ni tọ́wọ́ mo wọ́ kò ní kú lójú ọwọ́ bẹ́ẹ̀ lọ́mọ ẹsẹ̀ ò ní kú lójú ẹsẹ̀ tó bá rẹ odidi ìmọ̀lẹ́ kan igba àdágbà kù rẹ kú ni ó yá padà lọ. Fúnmiṣọ́ sọ, màmá, ẹ ṣeun. Torí pé ibi tí ọ̀rọ̀ dúdúró yìí ọpẹ́ ló yẹ ká máa dá lọ́dọ̀ náà ó bà ní ọlọ́run ò jẹ́ kó bàjẹ́. gbogbo bèbí náà ń ṣe múra kankan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀. kò sí abiyamọ náà tí ò ní irú ìwà tí mò ń hù ń gbà náà torí ìtara ni. kò sẹ́ni tí ò lajú ara rẹ̀ lẹ̀ tí ó fẹ́ kọ́ mọ òun ó yà sí pé ṣe ṣọ́rọ́ mi jáde yín ìyẹn ni mo ṣe tí mo fi ní dandan àfi kò fẹ́ ọmọ ọba láì mọ̀ wípé kádàrá a lè rí yẹ a lè yẹ ọjọ́ ni a lè yẹ ṣíṣẹ́ kádàrá ìta tí ó bá ṣe láàárọ̀ a lè sọ́dọ̀sán àbírọ̀lẹ́ ni ṣùgbọ́n pé kó má ṣe ìtọ́lọ́run bá ti kọ́ ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni. ẹ màmá ṣe ni kẹ́ ẹ fọwọ́ wọnú kẹ́ ẹ fọwọ́ wọnú yóò wá sànjọ fún ọ ọmọ yóò sànjọ fún ọ lágbára ọlọ́run láti wákàtí yìí lọ. mo ti fọwọ́ sí wípé kí ọmọ mi kò fẹ́ ìwọ fún iṣọ́ ọlọ́run sì ṣe iná rẹ̀ ara yín gbogbo ìyà tó jẹ lórí ẹ̀ kò ní já sásán yóò bọ́kùnrin fún ẹ yóò bọ́bìnrin fún ẹ ẹ sì gbégbé àlàáfíà ìgbésí ayé yín yóò dẹ̀ ìlọrùn ẹ ṣeun sà ẹ ṣeun dúpẹ́ o ojú òní tí yín o ẹ pẹ́ fún wa o àyè tọ́lọ́run fi yín sí yẹn èṣù onímọ̀ yín kò bẹ̀ lágbára ọlọ́run. ẹ ṣe rí gbogbo ọ̀rọ̀ ìpátá náà ló yé mi náà gbogbo ẹ̀ ló yé mi gbogbo bẹ́ẹ̀ ti hùwà gbogbo bẹ́ẹ̀ ṣe hùwà látẹ̀yìnwá gbogbo ẹ̀ ló yé mi gẹ́gẹ́ bí abiyamọ èmi náà wà wípé abiyamọ kan ò ní lajú ẹ̀ lẹ́ báyìí kó ní òun fẹ́ kọ́ mọ̀ wọ́n ìṣàṣàṣàṣàṣà kó sì já sí kànga <clears throat> kò sábì àmọ́ tí ó ṣe bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ó yẹ kí gbogbo àwa bí àmọ́ fi sọ́kàn wa pé tàbá láàrún tó àwọn ọmọ wa sójú ọ̀nà ká máa fi bẹ̀rù ọlọ́run kùn ún hmm, torí pé <laughs> ẹni tó lè ní ó lè má jọ òun ní wà lọ́la. tó gbogbo ẹ̀ kò yé mi pátápátá ibi tó sì wà yọrí sí náà ọlọ́run ti fẹ́ ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun. ẹ ṣeun fún iṣẹ́ pẹ̀lẹ́ kárí ẹ o ti ṣe bí ọmọkùnrin o ti ṣe bí ọmọkùnrin ti ṣe. níbẹ̀ ẹ kárí ẹ yóò san ìjọ fún ọ gbogbo ìyà tó jẹ lórí ẹ kò ní í já sásán ẹ pẹ́ fúnra yín ẹ bá kọ ẹ bá bọ ẹ̀yin náà ò fẹ̀yìntì báyìí. tẹ́ jẹ wọ́n mọ́ ẹ káre níbi tí inú mi dùn sí ẹ̀yin méjèèjì ni ẹ gbà ah. mọ́tò tó wà ń ta kẹ́ ẹ máa gbogbo ètò tó kù a máa ṣe <laughs> <laughs>